wọ́n fẹ́ paná o wọn ò mọ̀ pé iná wà wọ́n fẹ́ paná o wọn ò mọ̀ pé iná. Waka jẹ́jẹ́ inside life. Ẹ tẹ̀lé mi. mo gé o mo gé o the things I like. ẹbí pẹ́ ó fọkàn jẹ mi ó fọkàn jẹ mi. Oh, oh, oh, oh. ń ṣẹlẹ̀ no no no ọkọ máa ń tọ́ dépìlà white yẹn. kí ló ṣẹlẹ̀ ní kí ló tó ń sọ̀rọ̀. afik bí a wèrè ẹ̀jẹ̀ ń tún tẹ́lẹ̀ ni that lady kì í ṣe wèrè o because tí n bá exaggerate sa ọmọ tó wà nínú ẹ̀ pẹ̀lú àtó six or seven ọmọ. yeah, yeah, which means she's working on the covers of some people I guess the ritualist. Eh, because ah, oríṣiríṣi ọmọ àtọkùnrin àtobìnrin. lọmọ kékeré àbọmọ kókó. àwọn kékeré they be six to four three years old. ó kò kó wọn síbẹ̀ but she's so calm. àfi ah, ìpè wèrè ẹ̀gán ti gba degree àṣé kì í ṣe wèrè. sọ̀rọ̀ you know the first thing pé sọ fún everybody tó ń jùkọ̀ kọ́kọ́ stop. ẹ sà ẹni ká stop. kọ́ stop kọ́ máa jùkọ̀ fún wọn. ẹ sà ó ń jùkọ̀ mọ́ wa. ee wèrè kọ́ lọ́ fún wèrè kí everybody stop. all right everybody stop. all right sir. ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ recharge vraiment pas akọni kí n jókòó ni ẹ má jẹ́ n jókòó ni jókòó fẹ́ dà fún mi ẹ má jẹ́ n jókòó. ẹ jókòó ẹ kàn ní kí n jókòó mo ti jókòó sá gbogbo tẹ bá ṣe lè ràn mí lọ́wọ́ ẹ ràn mí lọ́wọ́ ẹ̀yin náà ní fojú sunkún ọmọ. àmín ẹ kú ọ̀rọ̀ ọmọ. ẹ ṣe. ṣe rí ẹ àánú yín ṣe mí ṣùgbọ́n kò sí ní tá a lè ṣe sí i ìdúró òsì ìbẹ̀rẹ̀ òsì fẹ́ni tó gbọ́dọ̀ mi o mm-hmm. ṣe rí báyìí báyìí báyìí báyìí onídàáká lùzọ yẹn. ẹlẹ́dàá mi ò ní jẹ́ kí n lùzọ mi ní bá wọn lùzọ ọmọ mi ní fọwọ́ ara mi gbọ́mọ sí. tá a bá ti wá fẹ́ lùzẹ̀ a máa need eight hundred thousand naira only eight hundred thousand. eight hundred thousand àbí eight thousand naira. eight hundred thousand naira a fẹ́ bẹ̀rẹ̀ operation báyìí báyìí lórí eight hundred thousand. <sighs> Doctor. Doctor. Yes, madam. Ṣé ìjókòó mi tẹ́ ń wo yìí bẹ́ẹ̀ rí mi? Lójú tí kẹ́tì ẹ̀ wò mí dáadáa, ẹ gbàgbé pé mo kàwé díẹ̀ tí mo sàmọ́ nílùú náà ti Ṣé mo jọ ẹni tó wọ́ eight hundred thousand naira òun lè lójú yín? ibi tí mo ti ń ṣiṣẹ́ twenty thousand ni mò ń gbà ọmọ méjì mo ní eléyìí tí ó ń pọ̀ kàkàkù yìí òun làró lèmi òun nìkan lọkùnrin tọ́lọ́ ń jogún fún mi ó dẹ̀ ní sísítà inú twenty thousand naira mi yẹn màá bọ́ wọn màá sanwó lé màá wọkọ̀ lọ́bi iṣẹ́ màá sanwó skúlù wọn bùkátà kéékèèké a fẹ́ rọṣẹ́ a fẹ́ ra oúnjẹ sílé inú ẹ̀ náà mà láti ń gbọ̀ mo sanwó alájẹṣẹ́kù lọ́wọ́ ṣẹ̀rùkú mo wọ́n eight thousand bí mo ṣe wà yìí. madam àánú yín ṣe mí gidi gan bẹ́ẹ̀ ń ṣe àmọ́ staff lèmi níbí kò sí nǹkan tí mo lè ṣe. ilé ọkọ pẹ̀lú ẹkúṣẹ́ ilẹ̀ ń dọ̀hún o ṣé dáadáa ni ọ̀gá ń kọ́. Oh. 来来来来来来来！Why? at the end of the day I'm máa gimora mọ́ra wa lórí Yes. Yeah, wale, wale. ìwọ ni mo ń bá sọ̀rọ̀ tí mo ti wà lórí fóònù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣé wọ́n ló tún jẹ wọlé wọlé náà ni. ẹ káàsán ẹ káàárọ̀ mọ́. èló ni. wọ èèyàn kọ́ ló wọlé sí pè é padà. ara ẹ̀ kò sí wàhálà. pè é padà. ẹ mọ́ kan lóde. ẹ káàárọ̀ mọ́. kí ló ṣẹlẹ̀ o mọ dé o mọ dé time of the day o bóyá àárọ̀ bóyá alẹ́ bóyá kí ló ṣe o ti mọ̀ gógóró. ẹ káàárọ̀ ni mo fẹ́ sọ ma ẹ káàárọ̀ mo fẹ́ sọ. ìyá ló ń jẹ yín why you just come come dídé gbogbo why you just come into my office. àlàyé yẹn náà ni mo ní pé kí n wá ṣe fún yín mà ọmọ yín ni ó fẹ́rẹ̀ díẹ̀ ó rẹ ọmọ yín díẹ̀ mo wá gbé. ó dà ìṣe ìyá wèrè. rárá mà. ọmọ èwo. ààrẹ ọmọ yín. Eh, lóògùn ọlọ́run ọmọ mi ló rẹ̀ ọmọ ṣe bá ọmọ tẹ bí ló rẹ̀ bẹ́ẹ̀ni èyí sọ báwo lọ ṣe wá kan àwọn ọmọ tí mo bí báwo lọ ṣe fẹ́ rẹ̀ wọ́n kò lè rẹ̀ wọ́n láéláé torí mo lówó tí mo fi ń ṣèké àwọn ọmọ mi so báwo lọ ṣe fẹ́ rẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ yìí lẹ̀ lówó tẹ máa fi tọ́ ọmọ ẹ ló rẹ ọmọ tẹ bí ẹ ní nǹkan ṣe ọmọ tẹ bí don't you ever ever. ọmọ ó ṣèṣì ni mà. ever. pé ó rẹ ọmọ ti ṣáìdì ọ̀dọ̀ tèmi tèmi bí eh. ó rẹ ó wá wà lọ́sípítù yẹn ni mò ń sáré ẹ̀ kiri látàárọ̀ mo dẹ̀ ti fi mo rẹ́ni kejì ṣèkejì ara sísàlẹ̀ kó wá délé dè mí bí báyìí kí iṣẹ́ má bàa dúró ṣùgbọ́n mà ẹ̀sìmà ẹ ní bínú mà. tẹ bá kúnlẹ̀ wòde ìfiú sórí tó bá kúnlẹ̀ tìbítìbí pé máa tẹ́nà sìgá mọ́ ẹ lójú ni ilẹ̀ kílẹ̀ múlẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ ṣe máa fògùn sílẹ̀ lẹ̀ kílò múlẹ̀ lẹ̀ ẹ ṣe bó jìnnà sọpọ̀ ojúná sọpọ̀ ọ̀rọ̀ wa èwo ni ilẹ̀ kílò mú káàkiri ṣé ó fún ìkọ́lẹ̀ bẹ́ẹ̀ ni eh, eh. what is that. ẹ má bínú mà ẹ má bínú mà ìrànlọ́wọ́ yìí ni mo fẹ́ bí mo ṣe wà yìí mà ẹ má bínú mà mi mọ nǹkan tí mo ń ṣe orí mi ò kò mà. lọ fún mi ní sìgá kan bẹ́ẹ̀ kó mú láìta sí àpò ibi tí àbábà lórí. ṣé kí n gbé gbogbo. yọ gbogbo ẹ bá máa gbé wá gbé wá mú sìgá fún mi kó dá ogbó ẹnu nǹkan tó wo yóò nílé ìdá ìdílé ìrànú ẹbí yìí kó dànù. ṣé mo lè sọ̀rọ̀ mà. mo gbọ́ ẹ̀ náà. yes ma ẹ ṣe ma. gẹ́gẹ́ bí mo ṣe wá ń sọ lọ tẹ́lẹ̀ mà ọ̀tọ̀ tí ẹ ní nǹkan tí mo pè nǹkan kékeré ni nípa tara ọmọ yín hmm, ọmọ tọ̀dọ̀ tèmi tí mo ní pé ara ẹ̀ ò yá nígbà táwa dé hospital wọ́n bá sọ pé ó di dandan àfi káwọn ṣàṣe ṣe operation ó kí ó àní má ṣe operation operation yìí kí ni nǹkan tó máa bá díẹ̀ yọ owó kékeré ni mo pè mà wọ́n wá sọ wípé eight hundred thousand péré mo dẹ̀ ti sá sọ́tún mo sá sósì mo jù síwájú mo jù sẹ́yìn mo wá wò pé ah, èèyàn tó bá kú níkù náà lèèyàn kú ń bàjá ẹ̀yìn náà ni. tẹ máa fi kú kíkú máa fi pa yín ni mo sọ o tẹ bá tún pòwe olórí burúkú níwájú mi ẹni tó bá kú ikú lè ń bàjá yé èmi àti yín. Ah, èmi àti wọ́n ń jayé ẹni bó la ti pàdé báwo la ṣe jọ fẹ́ jayé ṣé bó ṣe rí ni mo ṣe rí ni tọjọ́ orí ojú mi ló ti darúgbó ti dàgbà àyà sọ báwo ló ṣe máa gba pọ̀wé wípé ẹni tó bá kú ni kù lá bá jayé èmi àti ẹ ẹni tó máa kù tó máa jẹ́ pé wọ́n ló kù tí máa bá jayé ọlọ́run má jẹ́ kiri o irú èwo ilé ayé ẹ̀ tó máa fi kú má pòwe òṣì wájú mi mọ́. ẹ má bínú yorùbá yẹn bí mo ṣe ṣá pé ẹ̀yin náà ni ọlọ́run yàn mí títẹ jẹ́ olùrànlọ́wọ́ mi pé kẹ yá mi ní eight hundred thousand yẹn mà. eight hundred thousand naira. mo mọ̀ pọ́lọ́ ń kẹ́yìn jù bẹ́ẹ̀ lọ ni mà. ìrandíran ẹ ṣiṣẹ́ eight hundred thousand ṣé ẹ ti ṣiṣẹ́ ẹ ti ṣiṣẹ́ one thousand rí láyé yín pé kẹkàn déédéé ṣe bóyá ẹkàn déédéé kọlu eight hundred ọ̀ bóyá wọ́n bíi let me say um, eight thousand toro fi péré síwájú eight hundred now how do you intend to pay. ah máa ṣiṣẹ́ ni ma ẹ máa yọnu sálárì mi máa ṣiṣẹ́ kárakára tí tí màá fi san tán màá dẹ̀ san á pé at what age at what age oh, ríra ẹni nínú sálárì èèlò ní sálárì ẹjọ. twenty thousand. <laughs> really oh my goodness twenty thousand naira bá mi multiply here by twelve months ó jẹ́ two forty wá wá ṣiṣẹ́ fọ́dún mẹ́rin. ọdún mẹ́rin ò bá àdìmọ́. tó bá yẹ pé báǹkì ló ti lọ gbowó wọn nígbà interest lọ́wọ́ ẹ̀ so èmi á kó eight hundred thousand fún mi nígbà interest mo máa multiply ẹ̀ ní that one point six tó bá mọ̀ pé o fẹ́ o lè ṣe double ẹ̀ mo mo mo ready láti yẹ ẹ̀ tó o bá ti lè ṣe double ẹ̀ dẹ́ jẹ́ ká gbàgbé ẹ̀. ó tẹ́ mi lọ́rùn mà. báwo ló ṣe fẹ́ ṣe. máa ṣiṣẹ́ kára. o ti darúgbó o ti darúgbó o ní lè ṣe there's no way you can pay back See, sórí bí mo ṣe ń wẹ̀ yìí o o likely kó má di next year kùjẹ́kùjẹ́ ni ẹ. àmọ́ pẹ́jú bẹ́ẹ̀ ló máa. o ti darúgbó àjíǹde ara wà fún mi mà ní ìṣàìsàn mi ìṣàárẹ̀ ní àtọmọ mi ẹ ṣáà mọ ọmọ rẹ ní kejì ẹ mọ̀ pé mo ti ń fi délé náà irú àárọ̀ ibà tí mo mọ̀ pé mi ní tètè dé òun náà ló wá ló kọ́kọ́ wá ṣiṣẹ́ yẹn mà mm. eh, so èmi pẹ̀lú ẹ̀ àjọ àjọ karamọ àṣe àṣe àsanwó eh. yín padà mà àsan. Oh, all right fine uh, i think uh, i will go by Morenike uh, Morenike she young òun dẹ̀ she sangun. Ah, òun ṣì lè serve me very well for the next eight years but for you bẹ́ẹ̀ ni torí mo tún máa ṣe é láǹfààní o you can be working o tí wọ́n máa sanwó oṣù ẹ̀ o because you already have Morenike that will work for your money for eight years a máa bá mi lọlé a máa ṣọmọ ọ̀dọ̀ fún mi a máa wá sí bíbá you know that I can't leave my office for anybody torí mi níjẹ́ kan wá dògùn sílẹ̀ bíbá a máa bá mi clean office mi a máa ṣe necessary things tó yẹ kó ṣe but for you bí mo ṣe ń wọ̀ ẹ́ o lè dọdún tó ń bọ̀ so jọ nítorí Ọlọ́run. ṣé pé ok kò tẹ́ lọ́rùn please leave my ah, house. mi ì sọ̀rọ̀ mọ́ mi ì tí ì sọ̀rọ̀ mọ́ mo pẹ́ dayan dúró mẹ́yìn. I need to talk to people on phone. Ah. ah. us have her, you know? Oh, thank you. <laughs> like a one million dollar babe. <laughs> Mom, look that dirty thing. Oh, ah. <laughs> I'll talk to you about that. Let's, let, let, let me get in. Um, ẹ bá mi mú mi mú cigarette àtọ̀tí mi pàdé mi sálẹ̀. no no i was thinking of actually throwing you one. don't throw me yeah, just bring it down. no no mama ẹ má jẹ́ kó gbé kíní ẹ̀ wọlé ẹ jẹ́ kó tú ọ̀pẹ síta. no no lẹ́nà avet ah, ẹrù ẹ̀ náà ni eh. ẹ̀rọ ti ní yàrá tó máa wà ẹrù ẹ̀ náà ni. she just looks too dirty now. she's dirty. bro stop stop stop stop stop stop don't be like that. Don't be like that. It's dirty. Just try to wash her. You want to wash our sins away, right? Yes. <laughs> Or you want to wash our debt away? waste of time. A bloody waste of time. Obushirunu, ṣé màá mọ̀ pé nǹkan báyìí ni mo ṣe fẹ́ ni mo fẹ́ rot you ma struggle man ó ń rùn ó lè dọ̀tí ni ẹ yes ó lè dọ̀tí ni ẹ hmm. jẹ́ kí n fi lọ fara kó ẹ̀jẹ̀ tó bá tẹ̀jẹ̀ pẹ́jẹ̀ gidi àtọ̀dọ̀ ẹ̀jẹ̀ rùn mẹ́ẹ̀nà ẹ̀jẹ̀ bó ṣe rí. Dirty, ah. And you're, you're nothing but waste of time. no, no, no, no, no, no. B. Wetin happen na? Àwọn ilé tó kàn light up tí o kàn ranjú báyìí. Àtàgùn yẹn mo tẹ̀lé understand ẹ̀ nà. Ọlọ́dì, I no dey happy at all. See kind stress wey that girl put me through. I no see me I no like stress at all. Mo mọ̀ pé o like stress tẹ́lẹ̀ bọ̀ kí ló ṣẹlẹ̀? Wàá ṣe custom wà lọ́nà náà Ọmọ, if na only custom e better, I see immigration, I see SARS, I see NDLEA. Ọmọ, no talk am again o. Wait, Let me say that I go bloody be that now. Be that Why now. bloody? In go? other words, let me say the babe. Nah, be that now. Of course. A virgin should be now. You know say I hate virgins. Come on. I'm not tó ọmọ tó jẹ́ pé mi ti ń wo pé bí a na freeway sí na desert. Gbàgbé gbé bá bloody bàjẹ́ desert báwo. I like free road express. Ti bá tẹ báyìí kò ah. tẹkùn lẹ́ẹ̀kan ni ah, that's what i like. i know now but nǹkan tó lọ́n ṣe ṣe ní ọ̀la rẹ̀ wájú nìyẹn o oh, get ah, o mọ̀ kó sọ pé ẹni ẹṣin tó ṣíwájú òun ló gbà fi ẹ̀sìn tó ṣíwájú òun ló gbàfẹ́ o ẹ̀yìn tẹ́ńṣ baba i need to go test wetin you test. mama you for go first go collect the ife wetin concern you with ife ife call, if i know kí o kọ́kọ́ lọ ṣẹ̀gbọ́n bẹ́ẹ̀ kọ́kọ́ lọ jábẹ̀ yẹn. ọmọ wetin ọmọ if person see that girl you no go know say na na zanza like that o. ọmọ tó bá dé lọ wọ ọmọ yẹn wọn á fi pé na very dirty jagba jantis gutter way. boy see àwọn e reach upstairs now wàá rí now. See now, see. Make I light up my word. I light up my word. Just driving this stuff. Take, take, take. I light up my no, word. man. I don't like this kind of job at all. Oh. bó ṣe wà all sweaty àwọn kan dẹ̀wà tó máa ń like eh, this gritty witty you know unfortunately i don't like it that way o mi fẹ́ kó fojú wò pé torí pé o jẹ́ ọmọ ọ̀dọ̀ wa ni wọ́n ṣe ń treat ẹ̀ báyìí o but mo fi pé wọ́n fara ma enjoy ẹ̀ hmm? bẹ́ẹ̀ ẹ̀gbọ́n mi já mi sí náà pé òun ti gbé caterpillar òun wọ ojú ọ̀nà ẹ̀ lóun ti clear everything but problem tí mo ní ni pé bóyá ti clear everything yẹn àwọn black oil ti dànù. you understand so be black weather ṣe ti dànù sọ́nà Oh my máa wà difficult ẹ̀mí tí n bá ń gbé mọ́tò bọ̀ kò ní jẹ́ kí n gbe moto bo ko ni je ki n free movement She understand so if you ask me I would just suggest that um, you get your heart up get into the bathroom and freshen up. Oh, we got ṣe kí lè fẹ́ ṣe. Oh, nǹkan tí mo sọ yìí àbí ok ìwọ sọ me. mi kí nìkan tí ẹ̀gbọ́n mi kí lẹ̀gbọ́n mi yà ṣe tán sàṣà. kò ṣe kankan láti pàdé mo dẹ̀ ti mọ ẹ kókó kí n parọ́ o ìgbà tí mo ṣe pé o ti change orúkọ ẹ sí Elias. Hmm, pàṣẹ oyè mi oyè mi don't worry i'm gonna be cool with you okay. ẹjọ tó yọ lọ abẹta mi ẹjọ. abẹta ẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ṣọrọ mọ nǹkan ṣẹlẹ̀ bẹjẹ ìsanwó fún ẹ àwọn gbólórí burúkú lẹgbọn mi ìwé ẹ̀yìn ni ó lè ti gà ẹ lọ́rùn in process kó ti sẹ̀ ń gbò kó ti gbá ẹ ń blò words and opposite lèmi àti ẹ̀ òun onígirigiri lọ èmi àmọ́ gentleman tó bá dẹ̀ ti wojú ma ti mọ̀ pé mi ẹ̀ lápọn púpọ̀ you understand so I would just urge you to just get up get into the bathroom freshen up then let's have a nice time okay. ẹjọ enjoy, enjoy, enjoy your love, enjoy. ó ti rẹ̀ ẹ́. ó ti rẹ̀ mí. má worry it's going to be on your call tó bá ní pé kí n lọ fast máa lọ fast ó ní kí n lọ slow kí n máa lọ slow tó bá ní kí n pause máa pause. Hmm? ọ̀rọ̀ mi máa dàbí zombie ni o just get up get up. mi ò ṣe mi ò ṣe mi ò ṣe mi ò ṣe. o ṣe àmì so kí n fi ẹ lẹ. ọmọ gbọ́dọ̀ àbò tí ń ṣu. o fẹ́ kí o jọ̀wọ́ ṣìkà ló dà ní o fucking man o fẹ́ get the fuck up. ó tó ó tó gẹ́ẹ́. you. sori tẹ́lẹ̀jọ́ bá ti mẹjọ́ ẹ̀ lẹ́bi kò ní pẹ́ lórí ìkúnlẹ̀. I'm asking you for the last time. Um, ta ló fún ẹ lóyún tó wà nínú fún ẹ? olórí burúkú fẹ́ báyà àbí ṣé kò ló lórí burúkú tẹ́ jíjọ ṣe nǹkan kan tó fún ẹ lóyún ni oh you think i'm seated i'm joking with you ah wá ṣé o ò fẹ́ ká burúkú bá àwọn èèyàn bó ti bá ti bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀sìn àbúrò abẹ́ńbì á dẹ̀ transfer á lọ bá àwọn ẹbí ẹ̀ mo ní ta ló fún ẹ lóyún toró lò ṣí yín sí wọ́n wá gbé ẹ síbí báyìí sí wọ́n fi ẹ́ dìgò síbí o ti wá fẹ́ kó bá mi ẹ́ eh? wọ́n á bí yín wọn ò ní rí yín tọ́ a tún máa bá wọn tọ́mọ náà àwọn ọmọ náà tún wáyé olórí burúkú lé wa nígbà tí mo ti mọlé ayé báyé ṣe rí òun ni mo ṣe ti bí nǹkan tí yóò kọjá ẹ̀mí mi mo dẹ̀ rọra ń tọ́ wọn ọlọ́run dẹ̀ fún mi láwọn ọmọ mi tọ́ mi ò bímọ òṣì mi ò bọ́ lórí burúkú lọ́mọ gbogbo àwọn ọmọ alálùbáríkà tọ́lọ́ fún mi ṣó ti rí wọn mi ò bí tèmi mi lọ́wọ́ yàtọ̀ sáwọn ọmọ làgìdì ọmọ olórí burúkú bíi ti bíi ti tiẹ̀ báyìí ìwọ tó yẹ pé ilé alámàlà ló yẹ kó ti máa ṣiṣẹ́ now you seated in my house and o tún wá gbóyún wá bá mi èrò òde wá bẹ́ẹ̀ pé ó ṣeé ṣe kí n pa ẹ́ they know you that you are pregnant in my house. mo ní ta ló fún ẹ lóyún kí n tó gbé ẹ ṣe pé máa pẹ́ bíbá gbogbo ìrọ́jìnrán yín máa máa kú lọ ni o ta ló fún ẹ lóyún. kò ní dá kò ní dá fún ẹ mo ṣe ní kò jẹ́wọ́ tó jọ àwọn ta ló bẹ́ẹ̀ ṣeré ìwọ lórí burúkú ọmọ òfò yìí mo ní ta ló fún wa lóyún àwọn wo. Um, guys guys. yes ma'am. come. ma. come here. wọ́n mi pé wàá ṣògbọ́n ni wọ́n sì kọ́lé náà guys come come. ah. yes ma'am. You heard that right? Talk to me, guys! Well, mom. We did, we did. You know hmm? me, but it's spam. It's, um, it's responsible. It's responsible for the pregnancy. Will you, will, will you shut up? Shori buruku burúkú tó kó mi? Shori ori buruku burúkú tó kó wá mi? Àwọn ọmọ mi méjèèjì, ó wá seduce wọn, isn't it? Really? Ó wá lè mẹ́yọkun, méjèèjì ló tó kó sígbá. Now get up. sọmọdé àdìlá rẹ̀ lórí burúkú ọmọ olùṣe wọn jáde jáde láti dé inú ilé ìgbà sọ mi dárí wọn sọdà wọn. You were the one all along. It was you. You did four good times, four good times. Ẹ̀ẹ̀mejì lásán lè mi ṣe mọ́mí, ẹ̀ẹ̀mejì lásán lè mo ṣe. It was you all along. You, you, you were the one that incinerated everything. Mọ́mí ṣe ẹ̀wò, òun ló jábàálẹ̀ o. Shut up! Ìwọ ló já kí ni? Mm, mọ́mí remember what the doctor said about me when I had my test. The doctor said, I have low sperm count. Eh? eh. You're eh? responsible for eh? that baby. So, eh, what's so, so, me ni, èmi ni high, high sperm count? Yes, you have. Èmi náà ní low sperm count. You are the father of that child. You, are you the impregnated her. Just shut it. Just, just shut your mouth. Ah, ah. I mean, mi ò ní pé kẹ́ má ṣe threesome. I know it's fun. Mi ò dẹ̀ ní pé kẹ́ má ṣe gangbang. I mean, it's, it's good. Well, it's just, it's just fun. But not with this girl, this dirty, this, this, this, ọmọ ọ̀dọ̀. Did you did jẹun lògùn lẹ́yìn tẹ́ bá I mean, how how could you do unprotected, uh, uh, you know, sexual something But you know, tó dọ̀tí bẹ́ẹ̀ yẹn? Mami, me, mi spray air freshener àgbàtà mi wọlé because everywhere ẹ̀rùn torí ọ̀run mo spray fresh freshener mi mọ̀ padà bí. Oh my goodness. So, ẹ mọ̀ I'm really really disappointed in you. At it all, Mm àti èyí tó count with that girl that dirty uh, so you could stoop so low to I'm hungry right now. Like mother, like children. Money, money, money, money, money. Oh. You know we hate mommy. Mommy, mommy, mommy, mommy, mommy, mommy. You guys are getting me hungry. What is wrong with you? Where are be right now? You know, all these situations, mommy, there's always a way out. You understand? My brother cannot father a bastard. I know. No, that, no, no, exactly. That's the never going to father a bastard. You cannot. See, you cannot father a bastard. Yes. I we suggest maybe kẹ kẹ yọ yín yẹn. me ni mi tele tele ma tẹ́lẹ̀ máa fi ilẹ̀ ajẹ́ just so you not have a bastard right. Huh? I just saved you from having a bastard <laughs> like mother, like children. Oh, ìyá àgbọ̀n lọ́mọ Like mother, like children. Oh, ìyá àgbọ̀n lọ́mọ rán. Kò ṣeé ṣe kí tòlótòló bímọ. Kó lọ rè é kó ṣeéṣe kí ọmọ tòlótòló lọ rè jọ ọmọ ẹdìyẹ ó ṣeéṣe kọmọ tòlótòló lọ rè jọ ọmọ ewúrẹ́ like mother like children òwú ìyá lọmọràn àmọ́ àtòyìn tí ẹ̀yin tẹ́ ń fojú egbò tẹ́lẹ̀ mo náà. Eh, ah, <laughs> What's the worry now? Ah, guys, stop. Hi, honey. Hey, welcome, mom. Hey, love. How you doing? My babies. How you doing? What's up? Eh, eh, Wenyi. Eh, Wenyi. Oh, God, Wenyi. <laughs> Welcome. Welcome. My eh. baby. Yeah. Uh, Hi. I'm actually, my name is Bambo. I'm Vivian. <laughs> Uh, nice to meet you, Vivian. You look beautiful, you know. Thank you. <laughs> she? Ah, okay. Um, guys, uh, this is Vivian. <laughs> She told me that just now. oh, you really? Ah, she's very special. She mm. likes this family, and I said, okay, no problem. She can come visit anytime. That's okay then. How are you, darling? How are you doing? I'm fine. um, hey, you look beautiful. Thank you. Well, mom is fine now. Huh? Ah! <laughs> and actually, I love your dresses. I mean, the way you dress so beautiful, you know. Absolutely beautiful. And I'm like, like seriously. Uh, guys, guys, guys. Okay. Uh, Mom would like to see you right away. Uh, no uh, sweetheart, Vivian, please take a seat. Uh, uh Mom, maybe I should catch no, up. No, no, no, both of you. <laughs> Uh, Vivian, please sit down. Have your seat, darling. Have your seat, darling. Oh, it's so beautiful. <laughs> Guys. Mom, mom, mom, she's hot. Yes, I know. Um, eh, why, why, why? mo fẹ́ kẹ́ farabalẹ̀ o fẹ́ kẹ́ farabalẹ̀ ok um, she already already what is so, gbogbo nǹkan tó yẹ and I think she likes you guys. Um, actually Marie rí bó ti ń wò mí bákan Um, Mama, I can see she likes me. You know, we're both fair, you know. So that, so that. Eh, àbúrò ẹ lòun like. Dí ló sọ pé òun like gan. But you know what, you know what. Eh, actually, jọ shibu gbogbo ẹ̀ náà papọ̀ You know, uh, I'm not sure she smoke, okay? Eh, but try and teach her to smoke. And then to bá máa dẹ̀ fi di lálẹ́ tó bá máa ti fi mọtí tẹ̀ she ṣe fàájì dáadáa. Ṣé mo wá kàn ti do? You have her. You know, uh, ah. it, it, there is love and sharing, my darling. Um, sweetheart, you know that upstairs I have packs of condoms with different lovely fragrances. Um, I want you to promise me that you'll use condom. Well, just because she likes me and you brought her, mm. I mm-hmm. wish you. Yeah, please do. Okay, it's just good. I don't like unprotected sex. I, don't, don't like it. Darling, That's you have to stick to plan. That's fine. Use condom, okay? All right. Yeah, then done. I'm tired, man. No problem. I'm, I'm... Yeah. <laughs> ah, what's up, man? How you doing? I'm actually upstairs. Oh, no, no problem, eh, eh, mom. Yeah, No problem. Uh, mommy, mommy, please can you help us with brandy? No, no, no, no. Mommy, please now. mommy, please now, please. Well, I'm actually um, I'm I'm the first born of this family. Okay. Um, um, uh, there's something I'd like to probably show you you like. Come, just, just come. <laughs> Well, um, okay, just have a sit, yeah? Uh, okay, I don't know. There are pictures we have. But actually, um, have, <laughs> you know what? I'm a, I'm, a, I'm a wonderful cook. Um, and um, what can I cook for you? hey, you were saying something. Oh, yes, as I was talking about okay. the picture, yeah? Mm, okay, I think I should even show you the picture. Don't okay. you? Okay, come, come, come, first, yeah? yeah. <laughs> Like mother, like children. òwú ìyàgùn lọ́mọ́rán like mother like children òwú ìyàgùn lọ́mọ́rán kò ṣeé ṣe kí tòlótòló bímọ kó lọ rè jọ ọmọ ewúrẹ́ kò ṣeé kí ọmọ tòlótòló lọ rè jọ ọmọ ẹdìyẹ. báwo what's wrong with you? ó ń ṣe bébì náà kíni ẹjọ́ máa pàjẹ́ náà ni after all ah, this is an experience i'm his elder brother wọ́n á mú mú kọ́tún ránṣẹ́ àwọn girls kan àmọ́ kéékèèké ló máa ń like àgbàlagbà rí tó ti gbó. And where the hell do you think you're going? Fair jáde pẹ̀lú oorun ara ẹ̀ báyìí you realize you're stinking wàá lọ pollute gbogbo pálọ̀ àbí must be mad àti ẹ̀dùpẹ́ pé o ti ń better àti ń help ẹ̀ ń sìn I mean you <laughs> you still stink though you know what you're gonna do right now go in there clean up and wait because I might still come back so yeah. What? How far now? Oh, ọmọ ẹ ó ti yó dákú ti yó adé tẹ ó ti yó now is the time for real no stress no stress but sísẹ do you well ẹ ní wa mo mo èmi ti mo ti vacate. ẹ n tẹ́ kí mi lọ resume síbẹ̀ ẹ kò sófin all right so. Lórí ìṣẹ̀lẹ̀. So oh, let me light you up. Come on, let me light you up. Go inside. Eh, <laughs> Ayé tí mo wá. nígbà tí mo dá ẹ e mi ò mọ̀ páyé yìí ti dogun á ó á fún mi á dára come, come on. I can never like your brother. That guy with short body. too much bears, more everything. I don't even want to know. I love you. I want you more. Come and give it to me, baby. This time I need it from the back, baby. <laughs> like mother, like children. Oh, yeah, tomorrow. Like mother, like children. Oh, yeah, tomorrow. kò ṣeé ṣe kí tòlótòló bímọ kó lọ rè jọ ọmọ ewúrẹ́ kò ṣeé ṣe kí ọmọ tòlótòló lọ rè jọ ọmọ ẹdìyẹ. pẹ̀lẹ́. kò ṣeé ṣe kámọ tòlótòló lọ rè ọmọ ewúrẹ́. èmi wò pé báà gbúdọ̀ jẹ. let me see let me, let me see Oh, Madam Elena Shida, this girl is pregnant again. Hey, can you, sure, can you monitor my ah, Pregnant again? Of course. see, ah, what Wọ́n fi you oyún níní fọmọdé yìí. Ah, wọ́n fi wọ́n fi wọ́n fi sàsí ẹ wípé àfikún wọ̀ máa lóyún kò máa lóyún ṣé ẹlẹ́dẹ̀ ni Ah. ẹ̀yìn. Ẹlẹ́ẹ̀kẹrin màlélẹ́ ìkẹyìn. Exactly nǹkan tí mo fẹ́ sọ́nsẹ̀ nìyẹn. This is the fourth one and uh, it's. <laughs> Um, I wouldn't advise us to. Ìwọ jẹ́ kí n ìwọ jẹ́ kí n yẹ èmi ìwọ bí tó ti rárá ẹlẹ́dẹ̀ ìgbàanù báyìí. Má gbàgbé lẹ́nu mọ́ bẹ́ẹ̀dì. Oníṣekúṣe oníranù aṣẹ́wóṣì kó tó súnmọ́ ó ti gbà kó tó súnmọ́ ó ti gbà ọ̀dọ́ kọjá ẹlẹ́dẹ̀ kó tó kàn ẹ́ báyìí ó ti kanra ẹ̀. Diot. Madam Sherry. Dókítà Bashiri sọ̀rọ̀. Ẹ jẹ́ ká fi ìwé sílẹ̀. We have to leave this one torí <laughs> it's very dangerous ṣẹ̀mọ̀kẹ́ observation mi lẹ́kàn so um, madam she will be right. but um, we bẹ́ẹ̀ kẹ́ take cognizance pé ṣẹ̀mọ̀kẹ́ this is the first it's not the first second third ẹlẹ́kẹ̀rin rẹ̀ hmm. it could be very dangerous. I know. Like, my, my dangerous, so, so don't let's try that one again. So, uh, the chef, rárá? Oh, no, no, I'm má jẹ́ ká You Is it that woman take life, eh? No, just like that. Mm, not really, but you know I've been the one doing it. But this time around, it's dangerous. Hey, Ọlọ́run máa ṣàánú wa o. Ó tó, ó tó Okay, first time we did it. Yes. Second time, third time, fourth time yìí mo discover pé wúńbẹ ti ń wà weekend ah, so ẹ má yẹ try Okay. Then uh, that reminds me, uh, ẹ ń tẹ́sán pé fún lóyìn uh, We are still on it, we are still working on it. Um, I believe that um, pẹ̀lú gbogbo uh, àwọn progress tí mò make lórí ẹ̀, a yọjú, a yọjú, a yọjú. But uh, let's let's keep this. Yeah. So make yeah. sure she she start coming for the antenatal. Oh, go for it. Ah, so. so soon? Oh, a bit more. I got to monitor it because okay. I'm okay. This fourth okay. time we can okay. come and take risk. All right. So thank you very much. You know, my bag be check up thing, you know. Ah, no, no, no, not stop. <laughs> so, thank you very much. Oh my goodness, this is a shame. Mm-mm. I'm so, I'm so upset. I, I am so, so upset. This is a great shame. Kí ló dé tẹ́ ń kó I mean, what is wrong with you people? I mean, how could you, how could you do this to me? Tell you about ọmọ, and your ọmọ, gbogbo nǹkan mo dẹ̀ ni mo fi I mean, how could you be so reckless? I teach you things all the time, but you guys just throw them away like that. Eh? Eh, mama, eh, mama, eh, mama, ẹ máa máa unprotected. Eh, what happened what happened to all the uh, uh, packs of condoms tí mo rà Different fragrance. Eh, lò I mean, what, what happens to that thing that is called the withdrawal system? That style of withdrawal? Can't you, can't, I mean, ṣé ẹ control ara yín when you are doing it Are you so much in your brain or your brain is so much into it that you cannot control the withdrawal? Eh? All of these things I've taught you guys. I mean, what is mo mọ̀ pé you know? But at the same time, you guys are with your brains. I mean, I know you have my kind of brain, not like that one of your father. Your father was a dumb, you know, or àgọ̀ ló pa bàbá But uh, you didn't see the one there, tẹ́yìn dẹ̀ ti wà lẹ́yìn sí. I mean, you should make me proud. I mean, sex should not be the problem we have in this house. Mom, can I ask a question? Hmm. Ẹ̀dùnà ṣé ẹ̀yin béèrè lọ́wọ́ wa? I mean, ah, ṣé ẹ fi pé ah àwa náà ní right pé bí ẹ̀yin béèrè lọ́wọ́ tiwa pé kí o báwo ló ṣe ń lọ ní side yẹn báwo lẹ́yìn ṣe ń feel o you're talking about the whole fruit fragrance now okay yes àmọ́ but then skin to skin is always the best èwo ni kí n máa sọ pé ká lọ máa lo nylon àti bí ayípo pàtàkì lo nylon ṣó make sense. hey shut your smelling dirty mouth man bó ṣe máa ma sọ nìyẹn you know how many hospitals mo ti gbé ẹ lọ tó máa máa lọ máa ní infections different infections ìwọ yìí náà la máa máa gbé káàkiri because you see condom like it's a rubber you don't want to use it and when you go flesh to flesh I am the one that is paying for it what is wrong with your head ẹ̀yin ọmọ jati, what is that So because I love you, I have to do this all the time. I mean, what is wrong with using condom? And tó bá dé fẹ́lẹ̀ there are many drugs so what? Tell tẹ̀lé ra tẹ́ bá ti ṣètò ẹ̀ fọ́mọ yẹn I mean, na kàn digest ẹ̀. She doesn't have to get pregnant again. How many times? Oh my goodness. What is wrong with you now? Kí ló ń ṣe yín I have a suggestion. What again? Mine, it's like this girl, yeah, that we're talking about. I mean, why don't we take her to the hospital. You are a mother, a beloved mother. And eh, that she man she normally, or bẹ́ẹ̀ ṣe máa ń she normally. I mean, mommy, let's, let's do the same procedure now. <laughs> are you, are you kids listening to me? Eh, did you hear me at all? Were you deaf? Or can decide láti block ears ẹ ńgbà tí doctor sọ fún wa wípé it's a fifty fifty thing To buy jẹ́ way, tabalo try that is sharing láti phone or kó lose ilé ọmọ ẹ̀ kó má lè bímọ mọ́ láéláé see i know i love my children very much yeah but i don't want to be part of pé kí wá bá yé ọmọ ọlọ́mọ kankan jẹ́ nítorí pé mo love yín kí n bá yé ọmọ ọlọ́mọ jẹ́ kó má lọ́mọ láyé tàbí kó kú ajú ṣíṣe yẹn ni máa ṣe ni. mọ́mí mọ́mí mọ́mí please now ah, can i talk. go ahead. okay okay now ó ṣe wá jẹ́ pé tí ẹ̀dẹ́ fẹ́ máa consider ṣé ẹ consider pé kínú tí wàá máa bàjẹ́ at the expense of kínú tí ẹ má bàa bàjẹ́ ni àbí kí ayé má bàa bàjẹ́ ni. see I want my children to be happy but at the same time mi ò lè ní kọ́mọ ọlọ́mọ lọ kú dànù náà I mean gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí náà tó bá yẹ pé ẹ wà reckless ni I mean would have taken care of this I mean kí ló wà ńbẹ̀ kí ló wà lọ́mọ ọmọ yẹn sì dìbò sí yín ẹ̀dẹ̀ wá fall for it is she that beautiful it's not fair kò tún ṣèyàn kan yín méjèèjì ẹni tún lọ ṣe again i mean what what is that now you have so many girls out there you don't you, you have to do this to me kò dá now why you doing this. something came to my mind again just now. what. my belief is that that doctor will yes <laughs> kò mọṣẹ mọ ni káti ti you know, ó ti share first one, ó ti gain kankan, ó ti gain kankan, ó share first one, ó share second one, ó share third one, ó share fourth one. Mommy, I believe the guy is out of ideas. Yes, let's mm. try somewhere else. I mean, ó sọ pé àmà um, ó lose Wumbe, baby. I mean, mommy, that's not a big deal. Tó bá lose Wumbe, surrogacy is not a disease. You Ṣé o mi Adéwà surrogate mother fún in the future ìyẹn tó bá need ọmọ o? You understand what I'm saying? she's not even got much to lose now. Mommy, only no lẹ́yìn. You can always hang around. Tó bàbá about di pé ó ti tó tàn to marry. Ìyẹn bá wá dó náà. Bí ọmọ. Ah. That's not a big deal, mom. Mm. Brilliant, brilliant idea. You know, I know you guys were born with brains. I mean, orí yóò dán tàbí ti bàbá yín ṣe mọ̀ pá gọ̀lọ̀ pa bàbá yín. Àmì ìrọ́kùnrin tó dán bíi bàbá yín rí. Ìjọ tó ti sọ pé èèyàn gọ̀ láyé. Ó bàbá yín gọ̀, ó gọ̀. Akíndanidání, akíndídìrín ẹ̀ṣà, orí ìgbín ló kò fi dòwúrọ̀ he, òun ni bàbá yín. But thank God I don't have children like that. Ó tó, ó tó ìbànújẹ́ inú ayé mi ò tó ìpọ́njú inú. ìbànújẹ́ ìpọ́njú inú ayé mi ó tó ó tó ó tó ó tó ìbànújẹ́.

ṣùgbọ́n tán bá ní ìyá jẹ̀yàn ìyá ti jẹ́ you understand it um, but um, all the same kéèyàn máa dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dẹ̀ dúpẹ́ lọ́wọ́ orí ẹ̀ tó gbé ẹ̀kọ́ aláwo rẹ̀ torí from now um, mo mọ̀ pé life ẹ̀ take a new turn everything about you will change you look better gbogbo nǹkan tó wẹ̀ gbogbo àwọn jàǹkárì wọ̀nyí tó kó sára ẹ a máa kọ́kọ́ àkọ́kọ́ gbé ẹ lọ sí like a boutique tó máa you know you look good you look good then gbogbo bó ṣe ń gbá yẹn I'll get you perfume and all of that àwọn irú tó bá máa wẹ̀ ń sìn wọ́n á bu ẹ ní kọ̀ọ̀kan then kò ní jẹ́ ẹ̀kan péré wàá wẹ̀ tó ẹ̀mẹ́ta and wàá lè lo wàá lo pef wàá lo roll on and all that so ní ọba súnmọ́ ẹ wàá máa àwọn orun gidi máa máa jáde lára but but be safe you're fine okay. Don't mo bọ̀ jẹ́ kí n kọ́kọ́ gẹ̀ẹ́tì ẹ lómi náà jókòó ẹ tó ń kàn ń ṣe don't worry yẹn gẹ̀ẹ́tì ẹ lómi tó bá ti mú mi tán wà á kọ́kọ́ lọ sínú bath wà á lọ wẹ̀ so they clean you up and then you one minute. bina bina bina baku. bina bina bina bina. bina bina baku. bina baku ba bina bina. bina bina baku. bina bina bina. bina bina baku. baku. mazina gegegezina waki oni aroro ni bita wahina koromo kira famore oni aroro ni bita wahina Coramo kirofo morena. Oñaroro. Oñaroro. ìgbà tí mo bá dàgbà tán mọ́ ni ó sinmi Èdùmàrè jẹ́ kó jẹ́ bẹ́ẹ̀ fún mi àníbi náà bá kọ́ bẹ́rù bójú bọ́gẹ́dẹ́ bá kọ́ àfọmọ́lẹ́rọ̀ pọ̀ ìyá nígbà mo bá dàgbà tán mọ́ ni kò sinmi. torí pa ẹlẹ́ wọ́n lè sàgbàdàgùn torí pa ẹlẹ́ kìrìmàsí yẹ lórí pa ẹlẹ́ wọ́n lè sàgbàdàgùn Èdùmàrè máa fi ṣọ́ ẹ̀ṣọ́ mi. ẹ̀dá mi má máa jẹ́ ṣòwò àṣedànù ẹni ṣẹ́gun sí níjọ̀bẹ̀. kẹ́ẹ̀mí ẹlẹ́ni máa gbàṣe mi ṣọ́ kí n má máa fìgbà ogbó mi sọ̀kún kó come alpha wetin the clients dey talk you, thank you you don't send them the pictures with the code so kí ló ń for real omo oh, man <laughs> no no comot on that level o. Oh orí level yẹn náà ló ti máa máa bá ta bẹ́ẹ̀ tó bá tún béèrè any other thing just keep sending those pictures. sori wà pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ tó bá ti lè load àwọn credit card yẹn we are good to go mad money. Uh-huh. You know wetin um, make I hold you back make I just do one or two stuff here. Mm based on yeah, eh, based on one or two things you get, I will call you back. Yes, bless brother. What? Kí ló ṣẹlẹ̀? Ẹ tó man. Um, I'm going to kò ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. be ah. pé ó látìgbà tí mo ti wà nílé ayé yìí kò sí ẹni tó ṣe mí lóríire dípòdípò tí máa pàdé ọmọlúwàbí bíi tiyín <laughs> inú fíìmù ni mo ti máa wò ó àmọ́ pé kí n pàdé wọn inú mi kò ń dùn ni. <laughs> àti pé pẹ̀lú oyún inú ẹ gbà sílé ẹ tọ́jú mi ẹ raṣọ fún mi ẹ wù mí ẹ and the love thank you. um, ṣòrí àkọ́kọ́ irú ọlọ́run ni ò sí irú èèyàn pọ̀ lọ jàǹtì rẹ̀ Eh, ká dúpẹ́ lọ́wọ́ ká dúpẹ́ lọ́wọ́ bí ìbí ló sọ àwọn adébáṣe wáyé ká tabare nibini. a bá rẹ̀ níbí ẹni bá kọ́ tó bá tó wà múlò kó káùntà rẹ̀ lucky maybe I am lucky pé wọ́n kọ́ mi and then mo because àwọn parents mi ò ń ṣe ẹni you just have to be sensible and you just have to do it the right way so um, you're an amazing person. Eh, mi ò ṣe mistake pé mo pàdé ẹ àbí pé mo wá ní òkè o mo ti ẹ̀ fẹ́ fẹ́ ẹ then let me correct you àìmọye ìgbà ni mo ti sọ fún ẹ yóò lo ẹ fún mi mọ́ I am your man I am your husband so feel free all the time láti lo o fàmínírun mú fàmínírun gbọ̀n gbá mi lórí be free that's what love is about okay so um, then títóyún náà. <laughs> wà á bí ilé wà á dẹ̀ tún bí ti tèmi náà màá tọ́ ilé màá tó tọ́ àwọn tèmi náà mi ti ẹ̀rí lè bí ìpè kan ṣe tèmi tí nítorí èmi náà mo ní èmi náà mo ní so um, for the love it's gonna remain here like here aloya that's it that is great. ẹ ṣé gan oh sorry. Oh, ṣé gan makes a lot of sense cheers to to new life more love. No, careful. Ọwọ́ ẹ̀ ń gbọ̀n. Okay. Yeah, that's it. No, ọkọ̀ máa fi touch ẹ nítorí kó má lọ máa fi gbára wọn, kó má lọ máa fọ, kó má Okay. To love, that's it. So take it out. No, the four méjèèjì dín mú just you see the way I'm holding it. Yeah. You buy jẹ́ plastic wa ti fún pọ̀, but it's, it's all good. You, you get a learn with time, okay? Thank you. That's not bad, please. Come. ọ̀la máa jẹ́ ọjọ́ kan tó máa jẹ́ ọjọ́ ìdùnnú. I'm taking you somewhere and that somewhere. <laughs> I'm taking you to my parent. Bàbá mi ò lè dúró láti rí ẹ. So we'll go there tomorrow. Really? Yes. Really? <laughs> thank you. Abba. Thank you. Thank you. Thank you. Thank you thank you oh really <laughs> ṣe pẹ̀lú inú mi mm-hmm. kí ló máa sọ fún un pé báwo ni oyún ṣe jẹ́. èmi mo fi síbẹ̀ èmi mo bọ̀ ọ́ mm. àbí mi kan mo ní ni. yes. I got you pregnant. thank <laughs> you thank you. Uh, go get the other everything set nǹkan tó ń ṣe lórí náà ṣé ń rìn. get thank you. Jésù name I pray. Àdúrà wọ́n gbà. Ẹ dìde ẹ jókòó. Sorry, easy. Ọmọ àgbọ̀ àdúrà wa. Ẹ̀wọ̀n ah, ayọ̀, ilé ìrìnlódé sí o, káàbọ̀ káàbọ̀ orí ó ti tó bí ọjọ́ mélòó kan tí mo ti sọ fún fìlọ̀kọ̀fìlọ̀kọ̀ rí i pé kó mú ìyàwó wálé o mo ní kọ́kọ́ ìyá mi ń retí ọmọ ò sáadé fáwọn òbí <laughs> kó tiẹ̀ mú kan wálé ó rí i pé ìgbàrà tó dé náà ni mo ti ń sọ fún wọn lójú ọ̀nà pé ah, ayé ọmọ káàbọ̀ o <laughs> ọlẹ́ ayọ̀ tọ́sọ́nà rẹ̀ ìbejì léèbì. say amen. amen. amen amen in Jesus name I pray. àmín sir. ẹ sọ̀rí ara yín dalẹ̀ ẹ sọ̀rí ara yín dalẹ̀ o. ẹ àwọn dádì ńkọ́. mo ṣàlàyé fún yín pé wọ́n ti papòdà. bíbélì ní àmú olódodo lọ síwájú ọjọ́ ibi. ọlọ́run á kẹ́ wọn. yeah so papa nítorí um, ó ṣe láwọn ibi tí a fẹ́ dé. ẹ dà pẹ̀lẹ́. ẹ ṣe gan ni sá. wọ́n mọ̀ ọ́ tì dàbí ká ní eh, nǹkan kan wà oh, um, ah, ọmọ dáadáa ni ó mojú yóò dà fún ọ. yóò dà ọ. lọ ni. nǹkan mú ọ ni ló ṣẹlẹ̀ bàbá. a ní ọmọ kí tí ọ̀lẹ́ rẹ̀ bá gbèrú tó bá lójú tọ́lẹ̀ gbèrú láti ṣiṣẹ́ fún ọ níjọ́ àbá sì ti ṣiṣẹ́ òyà tó lọlẹ̀ ó kú bá sì ti kú owó bẹ̀rẹ̀ ni ni gbogbo àwọn mágàrẹ̀ tí ọ̀sán wọn bẹ̀rẹ̀ sí ní sanwó wọn bẹ̀rẹ̀ sí ní sanwó wàá lọ gbé yìí tí ọ̀lẹ́ rẹ̀ ò tí gbèrú wa. lòun ṣe gbogbo ìyá yìí ó ti padà dópin. ta ló wá ń pè báyìí mo dẹ̀ mọ̀ bóyá ẹni tó ní kò wọ́n expect kọlẹ̀ ó lè lọ gbé fún ó lè wà very important. fún èyí tó yẹ lè rí. ọmọ nǹkan tẹ́mi ro pápá ṣe bó ṣe wà yẹn èmi ń fi pé ó bà ní kò bàjẹ́ ó sì máa máa máa rè títí tí táìmù tá máa lò yẹn máa fi dé so yíyan tó ti ṣẹ́dẹ̀ ẹ̀ láti máa lò kó máa lò wà á òkè ẹ̀ fún ká tó pa. original maga orí <laughs> yìí máa ṣínà lẹ̀ máa ṣínà lẹ̀ máa ṣínà lẹ̀ gbogbo àwọn maga nígbà tí a bá parí iṣẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ni. ṣé wàá yà máa dọ́dọ̀ yẹn. Eh, àbí nǹkan mọ̀ bá ń gbé kínní. wáyà ò máa já wáyà lókun. wáyà wáyà. <laughs> ẹ má wọrí máa wáyà sí i. ọ̀tún máa yàwó mi mọ́lẹ̀. ẹ máa gbọ́ gbìngbìn ọlọ́run. gbìngbìn tẹ́lẹ̀ ẹ pa àgbọ̀ náà ní àní gbọ́ èkejì rẹ ọmọ kọ́lápọ̀ àgbọ̀ àgbọ̀ náà ní ẹ pé kọ̀ nígbà agomọ́nìsì. pápá yẹn ṣe lágo tán tẹ pé jésù ní ṣé jésù máa ń gbowó ni. jésù ìgbowó bẹ́ẹ̀ nu ẹ̀sọ́ ìgbàgbọ́ ti dópin aládùúgbò àti sàgónù jésù ògbowó jésù ìgbọ̀pẹ́ jésù náà gbọ̀pẹ́ jésù ń gbọ̀pẹ́. ọpẹ́ máa dún lọ́wọ́ yín wọn. jésù ń gbọ̀pẹ́ èmi náà gbọ̀pẹ́. ọpẹ́ máa dún lọ́wọ́. ọpẹ́ máa dún. n bọ̀ jẹ́ múfìlà. àwọn gbàgbé gbogbo oṣù sálàyé. yá mi ò lè gbàgbé. Ah. níbo ni ọmọ ìlọrin ọmọ tẹjọ wa ìyàwó ń bọ̀ wà. mo rò pé inú mọ́tò ló jókòó sí ni mi ì tẹ̀ rí. babe. béèlì ẹ̀kọ́ ẹ̀. no àwọn ẹ̀mọ̀ ọ̀làjú ti dé bá romantic names a máa fi ń pera wa baby babe. ó kọ aró máa bí. Eh, babe babe babe. olùgbà ló báyìí ṣé bẹ́ẹ̀ a máa rìnrìn kúrò tẹ́lẹ̀ ni. inú mọ́tò ni i don't understand ajítòní àbí sọ́ba wa rí bẹ́ẹ̀ àbí ó sì lọ́ọ́ tọ̀ ni ajítòní ọba wa rí àlejò tó tẹ̀lé àlejò mi wá. sáàsì tó pupa tọwọ sọ dúdú. yẹ tó wọ black black yẹn. èmi rí wọn tó sáré gbọ̀nà olùgbọ́ tó ń gbọ́n jìnnìjìnnì bá mo mọ tó ṣe wọ́n o. ọbẹ̀ wọ̀gbẹ́ ọ̀nà báyìí kẹ́ àbẹ bí ọfẹ ṣègbọ̀nsẹ̀ ni bóyá tó lárùn sun tẹ́lẹ̀ ni. no no ó ti wà tush yẹn kó tó bá jẹ fẹ́ ṣègbọ̀nsẹ̀ kò lè this is bush. àná olùgbò lọ gbà sẹ́yìn wọn tó ń gbọ̀n. inú forest yìí eléyìí ò ń ṣe gbóná. bí àwa ti máa dáwọ́ tẹ́lẹ̀ ni bí a dáwọ́ tẹ́lẹ̀ ni. bẹ́ẹ̀ bóyá lọ ṣègbọ̀nsẹ̀. wọ́n á lọ nínú kó nílé ó jẹ́ kó. Eh, yes ma ara nǹkan tí mo ní kí n wá ṣàlàyé fún yín náà nìyẹn pé ẹ má bínú kòkó ń ṣe pé mo gbàgbé yín ṣe rí ọmọ tí ẹ tẹ ṣàánú mi tẹ fún mi ní eight hundred thousand fún wọn ṣe operation yẹn ti lẹ́ńtọ́ lọ́rùn kò tọ́mọ yẹn padà ṣaláìsí tẹ́yìn náà bá wò yí ẹ dáadáa ẹ rí i pé ẹ rí mi tààrà ní ẹnu ọjọ́ mẹ́ta yìí òun ló ṣáà sọ di bí mo ṣe dà yìí mo wá gba ìlú òdìkejì lọ pé bóyá kí n tún wá ṣẹ́kúnṣe ọwọ́ mi kó oyin lè tètè pé nígbà tí kúnlé dẹ̀ ti ṣe bí ó ṣe máa ṣe ń tiẹ̀ yẹn mo wá ní ọmọ tí ẹ mú sọ́dọ̀ tó ń ṣọfà pé ẹ jẹ́ bá bóyá kẹ́ bá mi filẹ̀ ó ṣáà ti ṣọdún kan bóyá kẹ́ bá mi reduce ẹ̀ sí bíi ọdún méjì kémi continue láti bẹ̀ kémi máa ṣe lọ pé òun kí n lè máa rẹ́ni kéjì ara mi nù lé gẹ́gẹ́ bí orúkọ ẹ̀ òun nìkan náà ló kù lọ́wọ́ mi ẹjọ́ máa ẹ ṣàánú mi. ó ga ọ ó ga ọ. ọ̀rẹ́ níwọ̀n ni wọ́n máa ń sọ kódà ọ̀rẹ́ ṣòro ṣe láyé ìwòye ijọ́ kìíní àná tí wọ́n mú ẹ wá nísàlẹ̀ ń bí báyìí ẹ tí gbogbo wọn ń bẹ̀bẹ̀ tán ni ẹ gba màdámù yìí ẹ hẹ́pù wọn ojúlóró ojú ṣàánú tèmi náà dẹ̀ wò wípé òkè òkè kí n hẹ́pù ọmọlàkejì mi tí mo dẹ̀ wá ti wá hẹ́pù yìí tọ́ báyìí kó tó di pé mo wá rí páyé yín ti bàjẹ́ kó tó di pé mo ti wá rí pé èèyàn èèyàn ẹni àìjírí ẹni àìjíkò nìyí à kó tó di pé mo wá rí wípé kí ni mo kọ̀ ta ni mo rí ta ni mo kò ní títì ó ń láti jẹ́ wípé mo jírí wèrè ni o lọ́jọ́ tí mo rí yín yẹn wèrè ni mo kọ́kọ́ rí tàbí kó tó ní mi ò dáyàn kọjá mo mọ̀ yí pé wèrè ni mo kọ́ pé kọ́sẹ́ yín o gbọ́dọ̀ dín ní jíǹjì ayé ẹ̀ kó fi rí yín ṣalábàápàdé ẹ̀yin yìí náà lẹ́ ń bábi ku ọmọ ẹ̀yin lẹ́ ń bímọ tí kì í yé ẹ̀yin lẹ́ ń bímọ tẹ́ máa fi ń dìgò ẹ̀yin náà lẹ́ ń bímọ tẹ́ fi ń rọ gbèsè ẹ̀yin náà lẹ́ ń bímọ tó jẹ́ pé òun lẹ́ máa fi sin gbà gbogbo ayé yín ò nítumọ̀ jákujàku bálabàla ẹ̀yin ò gbọ́dọ̀ fọ ayé yín tọrọ tọ́lọ́ ń bá fi yín ṣépè fún yàn ó yẹ kó wọgbó lọ ni ìjọ́ tí mo tẹ́tí wọnú ayé mi ni ayé mi ò ti nísinmi i am stressed you have stressed me so much kí lẹ tún fẹ́ kí ló tún fẹ́ ní gbèsè ayé wèrè tẹ ẹ wáyé irú ayé wo ni léyìí ìwọ what kind of life mi rí irú ayé burúkú báyìí rí this is very bad. ọlọ́run ò ní wàhálà yín mà oore lẹ ṣe mi ò lè fi ibi sùn. ó ti fi ibi sùn mi. ẹ mo kàn ní kẹ bá mi pe ọmọ mi jáde kẹjẹ. ó dàbí epo ti ya wèrè honestly ó dàbí pé kankan jẹun lórí ẹ. ṣé ọmọ tó sálé tí àwa ń wá káàkiri tá a mọbi tó wà nìwọ́kọ̀ déédéé lọ surface from nowhere ó wá sọ fẹ́mi pábúlé ibì kan ló wà kémi lọ bẹ́ẹ̀ pé ọmọ jáde ẹdọ́nà àjẹkú lànà ọmọ kúlẹ̀ ní tani ọmọ pàjẹ́ àná ló pọ̀ ọmọ dànù. ẹjọ́ máa ẹ ní sùúrù ọmọ èwo ló sá. ọmọ ẹ ti sá kò lè mí odindi yàrá ni mo fún gbogbo tó bá wù ló ń jẹ gbogbo tó bá wù ló ń mu gbogbo bó ṣe wù gbé sí ayé ẹ ló ṣe àwọn ayé tó lè fún tó máa fi kú èmi fún ọmọ tó bí mo fún láàyè wípé kó jayé kó ṣe dáadáa ó wá wo èmi afọláfibi sóore èèyàn nìyí tẹ́ ẹ̀ bá ti rí yẹn èèyàn mọ̀ pé ẹ̀ mòrè ọjọ́ tó ti wà bíi náà ó mòrè náà ni múwámúwá lọ̀rọ̀ tiẹ̀ ìwé òsín bìkan wípé bóyá kó má ìdí àkànlẹ̀ àìdíyà ilé ètò wa lò fún mi kò wọlé o. iṣẹ́ wípé ẹ̀sìnmá ẹ má jẹ́ kọ́ ọmọ sá lọ ọmọ ṣe máa sá lọ ọmọ tó fẹ́ lọ́dún mẹ́jọ lọ́dọ̀ yín. ọlọ́run dẹ̀ wá mọ̀ pé mú màá yóò gbàdo èmi ò mọ̀ kó lé lára ẹ̀ tó yìí. sórí tí n bá pe àwọn ọlọ́pàá ń sìn wọ́n wá kú ẹ wọ́n á kú ẹ mọ́ gbogbo ẹrù tó wà lára ẹ wọ́n á dé pẹ̀lú ẹ mercilessly honestly wọ́n á fi ìbọn wọ́n á fi tọ̀nà pẹ̀lú ẹ gbogbo mi ìró gbogbo ìjọ sọ pé òrí òrí òrí yẹn á yẹ ẹ lẹ́nu mo ti rẹ́ ẹni tó jí mi lọ́mọ gbé. o ní kí ọmọ ẹ kó sá lọ tèfètèfè àwọn olórí burúkú ọ̀ṣọ́ba náà mọ̀ pa ẹ̀ ọmọ pa ẹ̀ tẹ́lẹ̀ ìwọ lọ́wọ́ wọ́n mọ̀ pa ẹ̀ máa wá padà wá bá yín. kí ló ṣe kó lé mi ó kó lé mi tó ó lọ kó lé mi tó wá kúlẹ̀ wọlé olórí burúkú sí mi báyìí. kí ló dé kẹ́yìn òfin tó mi létí pé ọmọ sá lọ. níbo ni wọ́n ti fẹ́ rí ẹ sọ ní fóònù mọ́ ni ẹ jọ fóònù ẹ dà wọ́n rí ẹ̀pẹ̀ síbi kankan ìyá kérélì tó bí dùn wọ́n ti gbélé ayé yín ṣépè pé kọmíṣánná àwa gbé ẹ̀ ń sí wa wábi tọmọ yẹn wá kíá ló máa wábi tọmọ wà fún. ó tó ó ìpọ́njú inú ayé mi ó tó ó tó yẹ ó tó gẹ ẹ tó yẹ yẹ tó gẹ. ìbànújẹ́ ìpọ́njú lọ ìyàwó lọ bóyá kí kúkú kú kí kú kí kú ó ti sú mi ó ti sú mi ó ti sú mi ó ti sú mi. ìbànújẹ́ ti sú mi. ó sú mi láti ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún yìí láti ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún yìí ó sú mi ó sú mi bíi tí ẹ gbé ọkọ pàdé mi kí n fi kúrò nínú gbọ́. ó tó gẹ́ ìbànújẹ́ inú ayé mi ó tó àṣedànù. ti tó gẹ́ ìyà yìí tí mò ń jẹ máa ti tó gẹ́ ìbànújẹ́ inú ayé mi yìí ó tó àṣedànù nínú ayé mi ó tó. àlàyé gbọ́jà kúrò gbọ́jà kúrò jàmé. Ah. Ah. Yaba. Eh? Ah. ah ta ló mégùn wá bílẹ̀ tí lè wá kí ló ṣí ẹ ó ti ń bẹ gan sí i o ìyá aláya ẹ ló mégùn wá ṣé ìwà daṣẹ́gun bojú ni ló ṣe ń pamọ́ ilé ìlẹ́gùn ó ti ń bẹ gan sí i àbí. ọ̀tọ̀ ni serious note ṣá ẹ bá yẹ ká gbẹ̀yìn wọlé sí wa lára o màámi ó ti yé yín bẹ́ẹ̀ yẹn ẹ bá yẹ kó bàbá jẹ mọ́ wa lórí o orí yàrá bá ló máa fọ́ sí o ó yẹ kó yín màámi o. wá wọ́n ṣòun fọ ni ìyá alábà ló ń kí gbogbo bíi kò sẹ́ni ah, ah, ṣòun ṣeré. yé wọn ó mẹ́gùn wọlé léwúrẹ́ bá ṣu sílé tó bá tọ̀ sílé àfitẹ́ ewúrẹ́ jẹ ewúrẹ́ ni bágùntàn bá ṣu sílé tó bá tọ̀ sílé àfitàgùntàn jí tàgùntàn ewé oríjì ló ní wọn fọ̀rọ̀ gbogbo jì mí wo mi ẹ̀yin kété ni bí ṣe. bàbá ẹ fi ẹ lẹ kí ló dé tábà ti fa gbogbo kínní yẹn sórí òun lẹ máa máa sọ lọ́sẹ̀ ẹ máa máa pọ̀ fọ̀ ẹ máa máa wá tàmátam. Ah. mo bínú ìyá mi. that fún from the kan sí. ó ti calm down. this is a wicked world. do you guys realize that Mutala Ramat Muhammad was murdered at the age of thirty-seven? He was gruesomely murdered alongside his aide de camp, Lieutenant Akitude Akiwenwa in 1976, 13th February. while he was going to the he was murdered by Buka Dimka. Oh no, this is so bad! Oh no! Oh! Oh, I just ẹ ebi ń pa mí. ìyá mi ò lówó ṣùgbọ́n wọ́n lọ́lọ́ bàbá mi ò lówó ṣùgbọ́n wọ́n lọ́lọ́. kí ló ń bọ̀ gbé sóòlù ẹ kúrò lórí àpèrè mi jọ ẹ wò iṣẹ́ ńlá ńlá. ó yá gbé bọ́ọ̀dì ọ̀tún fẹ́ jókòó. jókòó yaba mi ò láìkí ẹ o ó ti tọ́jú mẹ́ta tèmi ti ń láìkí ẹ o mi ò dẹ̀ kí kiss ẹni tèmi ò bá miss. délé hmm? kó kiss canvas yẹn jù. iwájú mi ló ti ń ga pa. o lè dúró síwájú mi rẹ̀ ń gáàdì rẹ̀ ń gáàdì o mọ̀ pé too much talk na offence ọdẹ mi ìyá alábà ọwọ́ mi máa tú ẹ̀. ta ló wà ń lẹ̀. ó ń lọ o. ìyá alábà kí ló ṣẹlẹ̀. ẹ bù ni. ha! ṣorí fóònù yìí òun orúkọ samsung s thirty five efgst ni mo ṣe ń wo yìí ọmọ ṣe mí lówó tí màá fi kọ́lé kó máa mú lọ. ìyọlọpàá ẹjọ ẹ má ta fóònù yìí. kí ló rí. ṣáká nọmba ẹ wà mí kí n fẹ́ two naira. two. dollars. ogun ló máa pa ẹ. báàmù jọ two naira orí ló yí kí ni wà àgbà tó ń ṣẹ́jú mọ́ mi tó ń ṣẹ́jú mọ́ mi kí ló fẹ́ ṣe fèmí olébùkù ẹ̀ ó débi ò ń jẹun ọ̀fẹ́ ò ń gbélé ọ̀fẹ́ náà ìwọ ń gírò kí ni tó gbé sínú tó ń pèlè oyún ìyẹn náà ń gírò àbí oyún ẹ̀ tiẹ̀ wá stubborn ó stubborn jù wọ́ lọ tí wọ́n bá jẹ̀bá five naira oyún ẹ̀ máa jẹ̀bá forty five naira a tún máa kí a máa ní ká mú chicken ká mú turkey ká mú wá sí i mi wá fẹ́ gbajẹ eléyìí o wá ní kí n má gbají ẹ ojú ẹ̀mí ẹ̀ ń bi ni mo ṣe máa gbají ẹ ọlọ́run sì tì. ṣẹ̀wá tó bá lẹ̀yẹ̀ iná ọgbọ́n máa fi gbẹ́ yé aya ìdànù ó mọ ibi tó wà ṣá ò ń sùn ò ń ṣe kí ni ò ń sùn a ló ń pè ìyá yìí náà. Ah, aláì àfà ọlọ́run ọmọ mi lè wá dìlì bá lé níjà rẹ̀ as pay me for sultana mi sa náà O si yí ẹ eégún òde kìíní láì gbẹ́kú ẹ ẹ máa yọ lọ́la lè ah my hey mother mademoiselle mademoiselle bonjour hey madame mademoiselle bonjour bonjour hey blockhead get your butt off my chair wọ́n ní kó gbé bọ́dí yẹn kó dìde. ìtumọ̀ yẹn. wá ṣó ń ṣeré ni. èmi díẹ̀ ló gún wọn kọ sọ́ọ̀nì ẹ̀mẹ́ síbẹ̀ ah. ìwọ ni block up my ear àbí bùtù bọ̀tọ̀ lọ. ẹ máa gbà mí kẹ wà ń bolo ti wá àbájọ tó lè búkú ẹ débi tó mú fóònù two million tó ná fẹ́mi two thousand àlàyé gbèdí ẹ kò dìde. I will wreck you ìwàlábà kò make sense. èmi ò fẹ́ yẹn náà à kò make sense náà tó bá dẹ̀ wá make sense kò wọ brain náà ẹ rẹ̀ wá pọ̀ pọ̀ kẹ́ gbọ́ nǹkan tẹ̀ ń sọ fúnra yín. ẹ rẹ̀ sọ ẹ rẹ̀ sọ ẹ rí pé kò wọ ọmọ ìlú ọ̀bùrọ̀ gọ́tà tì í ẹ náà gbé wò náà ah. ó fi sọ́ọ̀nù ẹ̀mí ẹ̀sìn bẹ́ẹ̀. Oh. àyè máa bí yẹn lọ mí náà ah bọ̀dọ̀ bẹ tẹ́ mi lẹ́kì tó wá bíbí náà. ẹ ìyá alábàá ibo ni kí wàá jókòó sí bá gbé di ẹ sójú wíńdò ń bẹ ẹ tó bá dẹ̀ wọ́n kó gbàbẹ̀ kó rí bọ́ sọ̀hún kó já pa. Ah, ó ti yé mi ó ti yé mi mo ń plan two plot tẹ́lẹ̀ síbi ni bọ́ lélẹ̀ tẹ̀lé ẹ sọ yìí mi ní rave plot rárá. sàlàyé onífìlì olófin pòfẹ́sọ olófin ẹ lè jókòó sáyé yìí o àrẹ̀jọ wà ń bí. lọ́wọ́ àwọn ta ni my friend lọ jókòó ó dẹ̀ lè jábọ́ sọ̀hún. fún mi ní double decker. o ṣe my prof gbà síbẹ̀. o ṣe. all right now. my prof. ọ oh. ẹ dákun ta ló bá rí fìlà mi ẹ dákun ta ló bá rí fìlà mi. ọjà ti burst. yàrá fìlà mi ń tọ́ tí n bá rí fìlà mi ẹ̀ ń fa wèrè lẹ́sẹ̀ o ẹ̀ ń fa èṣù lẹ́sẹ̀ o màá dáná sun bí màá bọ́ bí ìjẹ. <laughs> bàbá filalẹ̀ wà ah. ah, ah. ṣẹ́yìn tí bá ti fún yín kan lọ́wọ́dé kan sí i sìn ẹ́ fún bàbá yín báyìí lẹ́ máa fi ibi tí fìlà yẹn wà gọ̀ọ̀gọ̀ ẹ tọ̀pù ẹ̀ tọwọ́ yín ti ń lọlẹ̀. ta ló fa wèrè lọ́yọ̀. ẹ yàrá ètò fún mi yóò pé kí n má rí fìlà mi o. máa rí fìlà yín. kò pé kí n má rí fìlà mi o. fún bàbá yín báyìí lẹ́ máa fojú yín ibi tí fìlà yín wà. tí n bá rí fìlà mi máa dábìrú mo ṣe ń wé o máa dábìrú o. ẹ máa rí fìlà mo fẹ́ rí fìlà mi ń kọ́ fìlà dà. Ah, ah, ìtumọ̀ ah. mo fẹ́ rí fìlà mo fẹ́ rí ẹ̀ ń wẹ̀sì lọ́sẹ̀ o ẹ̀ ń wẹ̀sì ẹ̀ ń wẹ̀sì lọ́sẹ̀ mo fẹ́ rí mo fẹ́ rí fìlà What? You have just intoxicated your iniquity. My goodness, what have you just done? What you did just now? Do you realize that you made me to remember soccer? soccer. Do you know when soccer came to be? It has been in existence for the past 2,000 years. Yes, and history can be traced to Rome, Greece, China, and uh, some part of Central America. Hey! But, but I'm telling you that it's only England, England that gave Soccer face that made it what you laymen call football right now. My bro, Dictionary! My goodness. <sighs> Mo fẹ́ yàgbẹ́ o. Ah, ìjọba mo fẹ́ yàgbẹ́. Ah! <laughs> Jésù gbọ́ Àlàbí gbọ́ Ifá gbọ́ mo fẹ́ yàgbẹ́ yà. Yálàbà. Mm àwọn ẹyọ àgbẹ̀ mo ti expect kankan lọ́wọ́ látẹ̀ kan o. táìlè. ibi tọ́lẹ̀tì ṣáláńgá kan ibi fẹ́ yá àgbẹ̀. ṣáláńgá ọmọ wọ́ eléyìí síta fún mi jàre olóṣì ọjà ti jẹ ìyá ẹ̀ eh. wá wọn mọ ni sórí láòdù tèmi bàbá tèmi Colorado tèmi wọ́n rí ló ti wà tó bá dẹ̀ ti wọrí ẹ wá ṣe kí ni á wọ́ọ̀rì bírèèni ẹ̀ mọ́ ọlọ́run ó ti ń wọ́ọ̀rì ẹ̀ nìyẹn kò dẹ̀ sí oògùn ẹ bá ti dọ̀lẹ́ ó máa ti wà ókè máa ti wọ́ọ̀ ṣe kí ni ó ti gbé ọjà sára. kí ni. màmá ibẹ̀ ẹ jọ ṣe fún mi ní. ẹ. ìwọ o fẹ́ tí ń rin. Ah, kò máa ṣe lọ́rọ̀ lè ṣe. ọ máa ṣe ó fẹ́ tèèsì ẹ̀. Mm. Ah, ẹ kò sí wèrè wá kí ló ṣẹlẹ̀ báwọn fún bébì mi ní tínrín náà wé tínrín fọmọ mi bá mi ṣe fún. wá wo aláyé lágbára lẹ o máa ká ọ sókè máa ṣe ètò àlè máa ṣe bó àǹtẹ̀ mọ́ wá. yá jẹ́ bàtà o. Ah, aláyé bọ́ọ̀lù ẹ̀ ń bẹ kí ló ṣẹlẹ̀ tani tani tata lolo tani kí bọ́ọ̀lù ń sọ kí ló ṣẹlẹ̀ aláyé japa wa ló ń sọ lábà yìí lọ́wọ́ ta wàyà wa ló ń sọ lábẹ́ tẹ́lẹ̀. ẹ wá ẹ wá ẹ wá ẹ wá kí ló fọ ibu aláyé dé mọ́ bẹ̀ sẹ́. ìyàwó wà ń bẹ̀. kí ló ṣe yín nígbà tá ayé dùn làwọn ará yìí nígbà tá ayé kọ̀ọ̀mọ̀ ń bọ̀ lẹ́yìn wà ayé dùn sọ́lẹ̀ yìí dé ẹ wá sọ páyé là bó owó elókòkò lẹ́ ń ná fún mi. ẹ ti máa sọ páyé lọ́jà ẹ wá èmi gangan la jà ọ tí ò bá yé yín kó máa yé yín. ẹ jẹ́ kó máa yé yín ayé tuntun tèmi lèmi wà yìí o lọ́dọ̀ tí táyé bá nípa ayé nípa náà ni tó bá tún láyé fẹ́lẹ́ ayé fẹ́lẹ́ tó bá tún láyé níkà ayé níkà gbogbo nǹkan ló wà nù ayé ẹ wá ẹ wojú mi dáadáa láyé kẹ́mi fàyè hàn yìí o tẹ́mi kan mi ò ṣe gbà ayé lèmi o tí yàrá bàbá dẹ̀ ti ń kí yàrá jẹ́ ní fucking body tí bá gbọ́ pé ọlọ́sọ pé àbọ̀lọ́gbẹ́mu lásán màá ní káwọn ọmọ màá ní kọ́ tẹ̀lé màá fàyè wọn yá anybody ọlọ́run. ẹ yẹ kó mi wá pé o ẹ ṣe nọ́mbà kan lè wá ọmọ o ìyá alábà ló ń kí o tí alábà bá dé kí i pàpí ìyá ẹni bọ̀dì ò gbọ́dọ̀ tún kó máa ju ẹyin. Calabar. My prof. Kini. I want to see you for a very important subject. Mm. Subject. Aláìmọ̀ ògbóyìnbó má sàbí English. Ah, illiteracy. Illiteracy. It's an incurable disease. Oh. Many more very mo fẹ́ rí important sí láìfẹ́ ni o àti láìfù gbogbo àwọn tó jókòó ẹ̀. àti láìfù tiẹ̀ náà máa lẹ̀ mọ́ káyọ̀dé tèmi ah, láìfù kan náà ni gbogbo wa ní nǹkan tó bá ti kan láìfù mi kan láìfù ẹ̀ kí ló ń bọ̀ prof. you see mm. what i want to tell you do you realize that uh, nigeria has been in existence for over a hundred and four years ago. Do you know that? It was uh, then called the Niger area. The Niger area, it was Lord Frederick Lugard. They came with the constitution, the amalgamation. That time, it was a governor of the northern and southern protectorate uh, colony. Hmm. And uh, you see, yeah, it was at that time. Yeah, it was at that time. Yeah, I remember. It was at that time. And, uh, and Nigeria now gained independence about uh, 46 years later. Hmm. You know, that's when we became the, you know, uh, we, we, we got, hmm. oh, oh, what was I really saying, sir? Bye, bro. And you need láti mọ̀ nǹkan tẹ́yin ṣe iṣẹ́ gbogbo sẹ́yìn yẹn ló yá wa ẹ last last ṣé But we're tẹ́ fẹ́ bá mi sọ náà nìyẹn àbí. It's fine. Enjoy. Uh, uh, calm, calm, calm. Oh, oh, oh. Mo ti rántí. Sale. Mo ti rántí nǹkan mo fẹ́ sọ. Eh. Yeah. Ó ti ti ṣẹlẹ̀. Ah, ẹ ti gbọ́. Tupa ti kú. Oh. Wo. It's Ẹ gbọ́. Biki ló pa. Ọlọ́run. Daddy ẹ ló sin. Ọ̀gbẹ́ni tó máa pọ́jọ́ tó a sin sí lélẹ̀. Ibi ló máa wọlé sin sí. Yeah. like, you see, that's what I'm talking about. Like this news nuisance, so sorry. If he actually died here, my God, lo mama babe, I was so disastrous oh. you know, to this oh. environment. Oh, yeah, I remember that lady over there. Oh. Yeah, <laughs> only Muso. Ó ti wà mentally derailed. She's hmm. sick. Gbogbo àwọn ọjà ẹ ti pọ̀jù fún ní library. Hmm. My professor ṣe rí látọjọ́ tí mo ti mọ̀ yín tàti máa jọ ń wà lábẹ́tẹ̀ yìí eh? ẹ eh? bíi kẹ máa fi àwọn òyìnbó yín kẹ máa fi rántí àwọn nǹkan tí ò ti ẹ̀ kàn yín àwọn nǹkan hundred years ago bọ̀ṣẹ́ rí lálẹ́ yìí ọlọ́run tí bá ní company yẹ kí n gbà pé hello ẹ fún prof níbi iṣẹ́ ni ọlọ́run ẹ lọ straight gan lálẹ́ ìṣẹ́wá bọ́mọtẹ́yìn ń wò yín nǹkan tó ń bò ń po gan ó ju tàwa lọ ṣebí tóun gan ti ń bọ̀ nǹkan tóun gan ń gbé bọ̀ ò jẹun rárá ṣe máa nǹkan táwọn olóyìnbó máa ń pè ní depression bí ìrònú gbogbo nǹkan ló ń ṣe gan kó tó dé ibi tó gbogbo ọjà yìí fi ń help ẹ. yeah she's above normal uh. above the normal line. Uh. yeah. yeah. she's not normal again. who is normal? are you normal? I am a normal person. mi ńkọ́ you are above normal too gbogbo àwọn kíní ò bá wa lára mọ́ púpọ̀. aláì gbogbo ara máa wà òkè kò dẹ̀ lè sí problem tó ti yé yín ẹ ṣe màá mójútó táyélé ṣé ká fún ẹ. ẹ fún mi ní smoke. sóyòyò mú láìta wá ẹ gbéná fún un láìta dà. kí ni bóyá ká máa mú lọ́lé. ó ti gbá orí lórí ẹ̀. kejì dín. oúnjẹ bẹ́ẹ̀ abdulkeji eh. kí wàá lórúkọ ẹ. kejì art. kejì art inú bo nìyẹn wà. Hmm. Hmm? inú bo ni kejì art wà. inú kùránì. ọkọ mùsùlùmí. <laughs> ṣó tí ẹ rí àtìgbà tí mo ti mú ẹ wá bíbá yìí ń tọ́jú ẹ dáadáa ṣé mo. n try ẹ try gan-an ẹ try ẹ try. mo dẹ̀ mọ̀ pé ọmọ inú ẹ náà òun náà máa ṣàdúrà fún mi ni. Mm. so ó rí i pé gbogbo àdúgbò wa yìí hmm. wàláì wàláì dìgbẹ́ èso òun èmi so torí òun yẹn ti wá pọ̀ jù mo wá wò wípé èmi báyìí tá a máa fi bí in the next two hours máa kú òun bí báyìí mi ní jẹ́ kó mú wá rùn pa mí mo wá wò pé ìwọ náà torí ọmọ inú ẹ bóyá kó máa lọ kó òun yẹn máa lọ máa ó ti yí ẹ. ẹ lọ. Hmm, èmi máa máa lọ. Hmm, hmm, kí máa lọ àmọ́ wàá fún mi ní loud Arizona àti SK bucket kan. Hmm, kò sí wàhálà. ọ̀rẹ́ mi ní ọ̀rẹ́ iná ìdú ọmọ mi ni hmm, hmm, kó lọ síbi tá a máa ń gbé sí yẹn kó má gbé lọ. kí n bọ̀ o ṣeun o ṣeun sórí láti ìgbà tí mo dé bí báyìí mi ò náà mà ìgbà tí mo dé àmọ́ mò ń lọ báyìí o ti náà mà. straight orí straight orí straight. mo ti ń lọ àmàpàdé tí bá padà má pàdé ẹ kò kí mi o akíní ọ̀rẹ́ mi. tó bá ti bímọ gan màá wá kí ẹ. Hmm. ya sọ fún mọ́mí ó dàbọ̀ ó dàbọ̀ ó ní ó dàbọ̀ kí n bú bucket ẹyọkan ẹyọkan ẹyọkan ẹyọkan eh. gogole ó dàbọ̀ ó dàbọ̀ ó dàbọ̀ ó dàbọ̀ ẹ máa jòhún lọ hmm. Hmm. máa jòhún lọ. làpìtì kí ló ń ṣe ẹ má sùn lè. wá kí ló ń ṣẹlẹ̀ kí ló jẹ́ pé ọjà tá ń tà fáwọn èèyàn yìí at the end of the day bíi pé bọ́tà náà torí wọ́n ń tú dànù wá ni. ìyá abẹ gbogbo àwọn kẹ́míkà táwọn pò pọ̀ mọ́ ìwé ọ̀la ẹ̀gán la sọ ó tó kó èèyàn yẹn ń gbọ́ ẹ̀ nọ́mà mọ́. èmi ìwọ ń kọ́ ìwọ náà mà ó ó náà mà ó náà mà orí bó ṣe náà mà tó ń ṣe báyìí tó ń ṣe báyìí òfò tí wàá tìyẹn jọ ń ṣe ń bẹ̀rẹ̀ látẹ̀kàn àwa náà kó sì lọ àbí kí ló wá <laughs> wá wò èmi gan mo ti ń tún wò bóyá ká rọra ṣe kí ni kéèyàn kan rọra sún tá a ká ṣí ọjà lẹ̀ kéèyàn má ti ṣe ọjà mọ́ pọ̀ náà ó mọ̀. bí <laughs> la wàá gbé kí la fẹ́ máa tà kí la fẹ́ máa jẹ ẹ má gbé ẹ e wá. oògùn àmúdó wo wo ewé àlùrọ ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì. bàbá gbogbo ẹ̀ la máa ṣe. a ṣe lónìí. ẹ jẹ́ ká lọ kí o ẹ jẹ́ ká kí o jẹmọ́ ẹ jẹ́ ẹ jẹ́ ká kírun o ẹ jẹ́ ká kírun o yá jẹmọ́. aláwọ̀ wá Bina, bina, bina, bina. fẹ́ ṣe bọ́ ọjọ́ ti lọ sí nǹkan tá a fẹ́ ṣe sí kúkà dúró lọ. kí ló ṣe lédi ìbáyìí ṣé wà òkè ṣá. orí déyàn fà gbogbo ẹ̀ tún wá ń béèrè pé ṣé lè wà òkè ó ti yẹ kó ṣò lára ẹ̀ pé lè yóò wà òkè rárá. ó tún wá ń fagbó oríṣiríṣi. ó tiẹ̀ ṣe rí ná. aláyé mi thank you jai ṣe. Hey, Alaye, bring the money now. Should I give you money? When? The time when you come ẹ eh, ẹgbẹ́ tó ti fẹ́ lówó. filẹ̀ filẹ̀ o ọjọ́ mi. pa àwọn èrè yẹn sóòrì ni owó iṣẹ́ lọ́kàn ni. Ah, ṣé kò ṣe pé nínú lọ́rùn sá. kò bá yẹ pẹ́. wà á nà ó bá lóyún ṣe báyìí á ọjọ́ kan làwọn náà dédé ayé nà ó. Ah. àṣẹ ìmọ̀ fún lóyún ni. òun ní bẹ̀ òun ní gbogbo yẹn. kí ká yẹ pẹ̀ tó tó lọ kí ká yẹ pẹ̀. báwo ni o ní sàn. Ìgbà mo bá dàgbà tán ọmọlásọ sóhun mango ọmọlásọ ọmọlásọ lóhun òhun mango ọmọlásọ ọmọlásọ ọmọlásọ ọmọlásọ tó jẹ bisikíìtì ọmọlásọ. ọmọlásọ lóhun ò jẹ bisikíìtì ọmọlásọ ọmọlásọ ọmọlásọ ọmọlásọ tó jẹ títì ọmọlásọ gbà olóhun ò jẹ bisikíìtì. Bina bina bina oya Bina bina bina bina. Bina bina bina o Bina bina bina bina. bínà bá kú. bínà bínà bínà bínà. bínà bínà bínà bá kú. bínà bá kú bá bínà bínà bínà. ọlọ́jọ́ ọlọ́jọ́ ọlọ́jọ́. bínà bínà bínà bínà. ọlọ́jọ́ ọlọ́jọ́ pàwọ̀ ó yẹ ti kó dànù. oníyàròrò níbi táwa yìí náà kọ̀rọ̀mọ́ kìlà fọmọ́ rẹ̀ oníyàrá níbi tá Coramo quiero fo morena. Oñaroro, oñaroro, oñaroro. Oñaroro, oñaroro, oñaroro. sọ mí nìyẹn gbogbo ìgbà yẹn gbogbo ìkọ́ tọ́wọ́ èèyàn bá ṣe lójú mi kò kí n dà gbogbo ìkọ́ tèmi bá ṣe ó máa ń dá lójú mi àṣẹ gbogbo ìmúkúmu àti gbogbo ìkọ́ tí mo pass through òun ló ń yí mi lórí gbogbo ìkọ́ tí mo wá ṣe gbà yẹn ìgbà tára mi bẹ̀rẹ̀ sí balẹ̀ òun ni mo mọ̀ pé gbogbo ìkọ́ tí mo ṣe nígbà yẹn kò dáa gbogbo ọmọ tí bá rí ojú ọmọ mi ọmọ láṣọ ni mo máa ń rí lójú wọn. jẹ́ ká lọ. kí ni báyìí ṣó lè rìn lẹ́ẹ̀ni. Ah, ah, ṣó ní rí lẹ́ẹ̀ni. àti kí ló ṣẹlẹ̀ náà ah, ẹ jẹ́ ká ẹ wá mú dání. mo fi sílẹ̀ kí n kàn mọ́. bíbí ìbùnú wo lè wá ń bí báyìí náà ẹ wá mú dání. kò sí ìbínú kankan ó gbogbo ọ̀nà lọ́mọ ọmọ ọgbà àdúgbò yìí dáadáa. àǹtí eh, bó ṣe máa ń ṣeré kiri ní ebi sílẹ̀ jáde. bíbí ìbùnú wo lè wá ń bí báyìí sí ó yẹ ká wá mú dání nìyà. kí mú kí ni dání. àǹtí. kí ni eh.

it's okay it's okay well um, mi kọ́kọ́ believe ẹ pé nǹkan kan ń All right? not until that you wọ́n gbé ẹ the psychiatric hospital tí wọ́n ṣe test oríṣiríṣi fún ẹ You mo dẹ̀ to pé lótìtọ́ àti lódodo the um, kan ń ṣe ẹ kan tell, mo rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni pé àwọn kidnappers àbáwọn ritualists wọ́n ń lò ẹ̀ fún undercover but how come tí àwọn tó wà ládùúgbò yẹn tí wọ́n tètè rí ẹ wọ́n eventually rẹ ọgbọ́n òun ló ń dá sí báwo ló ṣe ń ṣe. ojú kan náà ni gbogbo ìṣẹ̀lẹ̀ tí wọ́n fi mú mi. hello yes sir àti àrẹ́sì bàbá yẹn sir bẹ́ẹ̀ ni sir àwọn ní along the road station báyìí sir bẹ́ẹ̀ ni sir. Yes, sir. Okay, sir. Okay, okay, okay. All right. Ọ̀gá ṣá, bó yẹ kọ́ mọ̀ pé àṣẹ máa ṣiṣẹ́ yìí náà, once tá bá ti suspect by police station la mú straight away. And as for you, by the time you o bá fi ojú tó bá fi balẹ̀ ẹjọ́ tán, ìyá tẹ́ máa Eh? yẹn. Ẹ wò ó, àgbàrá dáradára. Ẹ̀yin tó yẹ kẹ́ ẹ máa gbìyànjú lọ́dọ̀ gbóyin be my leg lé ìjọba àwa ń oríṣiríṣi apá ẹ̀yìn gbogbo ẹ̀ ọwọ́ ẹsẹ̀ lọ́wọ́ yín àti ọmọ òkókó bàbà bàbà. It's okay, it's okay. Story, you are pathetic. Extremely pathetic. But it's alright. Um, like Barrow Long. Just take it easy um, the law will take its course gbogbo àwọn tó ṣe pálapàla pẹ̀lú ẹ̀ ó ṣe ṣàlàyé yìí àwa ọlọ́pàá ṣiṣẹ́ takuntakun a rí pé ọwọ́ tẹ̀ wọ́n right? so fọkàn ẹ̀ balẹ̀ just calm down I will give you um, more medical attention and they ensure that you are fine I ma try best possible wa láti bá ẹ wá ẹ ọmọ ẹ I promise you àwọn ọlọ́pàá máa ṣe nǹkan your yẹ all right so you need to go back for your medication so mm, it's okay it's all right it's all right it's okay you have to do something. ṣọ́ọ̀tẹ̀ gbogbo information tá a gbọ́ nípa everything pátá ló Kuda genuine kódà a rí different human part èèyàn lọ́dọ̀ ẹ̀ tóun gbọ́dọ̀ jẹ́wọ́ fún wa pé lóòótọ́ òun ṣe oògùn owó fáwọn èèyàn sà ṣe wá rí ọmọ ọwọ́ mi yìí ó kàn wò bọ̀ọ̀rin ní shrine níbi tá a ti gbé ń bẹ̀ wọ́n ní ó di ẹ̀yìn ọjọ́ méje kó tó di kí wọ́n lò in fact ọlọ́run ló là tètè débẹ̀. in fact èmi gan láti mú lọ́rùn kó tó kó ṣẹ̀wá neutralize mi kó ṣe sáyẹn sí. Ah! kí ló táwọn èèyàn tó ń tọ́ ní báyìí bàbá mi ń kọ́. sà ẹ wo mo ti ọ̀dà wọn mo ní kán lọ̀kẹ́ ọ̀psà. àgbàlagbà. very deadly. no no I, worry I'll I'll call the social service. Uh, uh, take over ọmọ yẹn. hello darling what's your name what's your name oh, poor girl poor girl. I'm I'm I'm ọmọlẹ́sọ ọmọlẹ́sọ ẹ bá òkè I'm ọmọlẹ́sọ ọmọlẹ́sọ I'm ọmọlẹ́sọ ọmọlẹ́sọ. I'm not sure. I'm not sure. Nisu, Nisu, Nisu, just, just calm down. Just calm down, calm down, calm down. Calm down. It's okay, it's okay. I'm not sure. I'm not sure. Mami, mi ta jókòó sí yẹn wà, but expenses mi tún níyẹn tí yẹn bá fọ́ o. bankrupt. Oh my goodness. Ibo ni kí eh, Where do I start from? Eh, I'm so, I'm so, I'm so bankrupt. Kò sí nǹkan Oh my goodness, shit. Hey, eh, mommy iná lẹ tún sọ lẹ yìí o <laughs> this building na the only thing we will get o tẹ bá ti jólè <laughs> ok. kí ni ká ti gbọ́ ọlọ́run ẹnu tó ti ń jẹran ẹ ṣe egungun ni kó wa máa padà máa jẹ ní báyìí ẹ kí ni mo ṣe fẹ́ ṣègbésí ayé mi sí ẹ onílé ọlọ́nà how do i mean ah, báwo ló ṣe ṣẹlẹ̀ báwo ni gbogbo ẹ ṣe rí báwo ni gbogbo ẹ ṣe tòtòtòtòtòtò tó fi wá dànù tó fi wá wọ́. I mean, I'm not seeing any solution to this. This is very bad. When a situation is bad, it's bad. This is very bad for me. Mommy, mommy, mommy, tí ń yí dá o. Ṣebí ọ̀rọ̀ oúnjẹ lẹ́ ń sọ ọ̀rọ̀ It's still better o. Ṣebí oúnjẹ ni. We don't always get something to eat. It's tó bad you bẹ́ẹ̀ òun ni sọmọrí tó ń sọmọ gidi ewu kí sọmọrí wa kó má balẹ̀ wá padà di sọmọrí tí ò sọmọrí o kọ́rọ̀ wa má di sọmọrí tó ti ń sọmọ tẹ́lẹ̀ tí ò rọmọ ṣe mọ́ tó máa sọ wá di sọmọrí mọ́mí you see you need to do something we need to live up to this lifestyle mọ́mí hey, mọ́mí you need to look for money o we need money. ṣe ṣe mọ́mí mọ́mí ẹ wo mi mọ wáyé sẹ́yìn méjì ṣe ń wọrin for any reason you do not have any reason to be worried wọ́n ti ní tó bá ti kọ́ wájú sí ẹ̀ kó ta tó bá kẹ̀yìn sí ẹ̀ kó ta tó bá kù wọ́n nìkan kó tú ara rẹ̀ pa ó ti kọ́ àwa nìkan báyìí sìn at this point in time we need to face it wọ́n ti ní tó bá ti dé bridge wá cross ẹni ah, hàn bí akéwìn ní bí fẹ́ fò ní bí fẹ́ disappear ni mọ́mí I know you're connected baba you know now you're connected so if you cannot talk to the people you're connected to let me and my brother do that mo dẹ̀ mọ̀ yín o mo mọ̀ pé ẹni fẹ́ gbà o mo mọ̀ pé ẹni fẹ́ gbà but tó bá jẹ́ pé ẹ fẹ́ kí ẹ̀gbin tàbà yín I need another shortcut. Let's just do the fagugo. Ah! Oh my God! Something has to happen. How did I do it? báwo ni mo ṣe mix up oh my god báwo mo ṣe mix up i can't rely on that don't you get i can't rely on that àwa tí mo àti náwó tí mo ti mówó náà all of a sudden everything just happened overnight. It happened overnight. I can't cope with this kind of life. You know me. Mommy, I can't cope. I can't cope with this kind of life. This this is not my life. Mommy, mommy, mommy. What? See, at this point in time, man. after the sodo giri, and you provide for her. I just can't provide a solution for you. Exactly. The next point of call is if I go go. Good. We'll move forward. Say, mommy, all is just trying to explain to you. It's not something difficult. I mean, Ifa Google. You know, is that a yahoo plus plus plus? No, no, no, no, no, no, no, no! I told you, I don't ever want to be part of killing people. Ọ̀pẹ́ torí pé mo fẹ́ tọ́jú àwọn ọmọ mi kí I don't want to do that. You know I am not in for that. You are not going to do no fafa, no google, no nothing. I don't want to see no plus plus in my house. I can take care of this. That's why I take care of this. How do I take care of it? Let me calm down. Come One Let me calm down. Oh my God! Oh, oh, oh how do? Say, how do, you've been taking care of us. Let's ah. take care of you now. Yes, now. Mummy, let's take care of you. Let's take care of you. So relax. Mommy, relax, all right? Sherry, mommy, I see, I see, I'm taking care of you already. Sherry, mm. oúnjẹ ọmọ ẹ ti bẹ̀rẹ̀ sí ní ẹbí kò dẹ̀ ní yíyá yín lọ fún ẹ máa jẹ oúnjẹ ọmọ yìí pẹ́pẹ́pẹ́ màmí ẹ ṣáà jẹ ẹ ẹ pé mo ti ń tọ́jú yín already i'm taking care of you ah. mo ti ń tọ́jú yín. Yes. I appreciate it. All the time. This is the time for us to take, care of you. She understand. Oh, take care of you. We mommy, you don't have a problem. We will fix things. Oh, don't worry. I, I'll take care of you, mom. Mommy, you don't have a problem. I will take good care of you.

Let's, let's have it together, you know? Let's have it together. Torí tá a bá ní kò ní sáré. Àní tá a bá ní kò ní sáré. Tọ́run bá lọ wà ńkọ́. Tọ́run bá lọ àwọn kò bá ń bọ̀. sọ́tàn yín báyìí ẹ fi bàjẹ́ ẹ fi ṣàyọyọ̀ àmì ẹ wo bí kẹlẹ́ àdára yín sí. ẹ bàbá bàbá ẹ ṣọ́ra yín gidi gan torí mò ń respect yín if not mo mọ bí tí mo bá ní kàn so yín mọ́ báyìí oh yes ẹ̀yin ọmọ ìyá méjì ẹ wá mú ọmọ ọlọ́mọ ẹ̀ ń kì í mọ́lẹ̀ ẹ̀ nonsense. ah o oh. bẹ́ ṣe wà yìí ẹ̀ dá nǹkan tí wọ́n ń pè ní òfin mọ̀ the law will take, take its course i'm telling you ẹ̀ dá mọ̀. Ah, ẹ kọ́ ni sá ẹ kọ́ lẹ́ sá how you doing honey Kilo, kilo, kí ló dé sí yín why you strip naked. we just we just keep quiet. Mom, mom. These guys been intimidating me all along, man. I don't know what I did. Abalẹ̀ ń fún mi ń já pín bó ti ń ṣe wà náà. Ẹ wo ẹ tẹ̀kẹ̀ yìí sí wọ́n bá mi nà ọmọ By the way, who is this old man? Yeah. The Ifa Gugu I told you about. Ifa Gugu. Ṣé bí mo sọ fún yín? Mọ́ní màá yìí máa padà kó bá yín. Did I not warn you? Money màá yìí máa kó bá yín òun ló ti ṣẹlẹ̀. Ẹgbẹ́ ọ̀nà sọ nǹkan fọmọ rí èkéde yẹn. Eh, eh, tí wọn náà ti gádínà ọ̀pọ̀lọpà eh, ní pé fáyàwó ní fagugu kí ni ṣe àwọn ọmọ ẹlẹ́kọ̀ọ́ bá mi báwọn ní ẹ̀mí ayé ayé ìyá àwọn ti bàjẹ́ o ó ti lówó rí kò lówó mọ́ o ọba ń kúrò ọ̀tí o ọba ń kúrò ọ̀tí o kí n báwọn ṣoògùn owó èmi tó sì ń wo ìbọn lọ́run bá kọ̀ tí ọba fún yàn lówó tí ò sówó fún yàn èmi á máa ṣe èyí fún yàn kan. ẹ̀dá kẹdáre ẹ̀yin fúnra yín máṣọ mélòó lẹ ń parí ń parí dìjẹ́bà ojúlé mẹ́rin ó parí. oh my goodness oh you are a very useless old man. yes you are a useless old man. i'm not asking you woman i'm respecting you if you say any other thing there i'll ensure they deal with you. well i, I am sorry but. so you just keep quiet. mami go your lawyer go your lawyer ọmọ yìí òun ló tún dákú everything. we we just What? keep quiet. Eh? Hey, hey, hey, hey, up, hold up. are you alright? Hey, ah ah mi ò mọ̀ pé respect ara yín eh, eh, excuse me ah, oh ọlọ́pàá. oh you have you have the right láti gbé ọwọ́ sókè máa ń na èèyàn níwájú mi. no no no no no no ẹ get ẹ ẹ mọ nǹkan tó wà wájú yín ni o tẹ bá mọ nǹkan tó wà wájú yín ẹ ti lè dànù ọmọ lásán eléyìí eléyìí kì í ṣe this she is sick in the head Oh my God, tó ti kú òlé ó ti sákò lé tipẹ́tipẹ́tipẹ́ tí mo ti wọ́ mo lò sí ìtì mi ò rí. ìyá ẹ̀jẹ̀ mi ní one point six million ni mo ṣe wá fi dígò sọ́dọ̀ mi nìyẹn pé òkè o eh, òun ni o òun ni kí n kàn fi sí gbà o for eight years wọ́n máa fi sanwó yẹn péré eight years náà ni o lẹ́yìn ọdún mẹ́jọ mo máa yàn dẹ́ kó máa lọ ní o. eight years bẹ́ẹ̀ ni one point six million bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ìkànnì ah, ah. ìyẹn wà then two oh ìtòyẹ làwọn ọmọ yín ṣe sọ́ọ̀dì nǹkan tó máa wọlé tó máa jáde anyhow eh, eh, àbí tọ́ mú ọmọ ọlọ́mọ tó bẹ̀rẹ̀ sí ní díì pẹ̀lú ẹ̀ One jọ one ṣe lẹ́yìn wọ́n bá alájọṣepọ̀. guess what she was, she was enjoying it. i will slap you if you say any other thing. Eh? kò complain rí o Ọlọ́run. ṣé ẹ ẹ bá gbọ́ rí pé kí child trafficking? ṣe child trafficking. ìyẹn wọn ìyẹ́ ìyàwó ni. keep quiet. orí yín orí yín gbogbo yín báyìí pátá àti bàbá àgbàyà yìí àti ìwọ ìyá tó bí wọn tó lè tọ́ wọn. ẹ jọ ifá google nonsense ifá yahoo shit wo orí ni gbogbo orin yẹn máa ti dáhùn ẹ fẹ́ ní i'm telling you ṣe rí ìwọ fúnra ìyá yìí fúnra ara màálù ẹ ló fẹsẹ̀ ara ẹ̀rìn wá síbi tí wọ́n ti máa pa. arrest mi fún kíni kí ni mo ṣe lórí pé mo tọ́mọ. you all go to the court of law. kí ló lè tó yìí. mo máa tẹ́kọ̀ọ́ abẹ paul ọ̀bọ̀dá ní ìṣẹ́ ní ẹni. slap him slap him no! stop him stop him take him away ẹ wò ó ẹ wọ́n bẹ́ wọn bọ́ mi nà ọmọ mi o wọ́n bá mi nà àwọn ọmọ mi o wọ́n bá mi nà àwọn ọmọ mi o mi ìfẹ́ gbà mí láwọn ọmọ mi lọ́wọ́ tẹ bá máa kó wa lọ kẹ máa like mother like children òwú ìyá àgbọ̀n lọ́mọ́rán like mother like children òwú ìyá àgbọ̀n lọ́mọ́rán kò ṣeé ṣe kí tòlú. mo dẹ̀ pẹ́ mo pẹ́ pẹ́ pẹ́ pẹ́ o yàgò rẹ̀ o dẹ̀ mọ plan tí ènìyàn ṣe ní ṣe bá jọ fẹ́ jáde lánàá oh. ṣe mo sọ fún ẹ pé wíwẹ ká jọ jáde pé kí n fún ẹ ní kan kákan tí ẹ wọnú àwọn agboolé yẹn kára. bẹ̀rẹ̀ sí ní sọ ṣe padà lọ. àmú padà lọ náà mo lọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi náà ìgbà tí mi ò rí ẹ kò sẹ́nìbọ̀dì náà mo kàn wà ìlóhùn bẹ́ẹ̀ náà ni oh. nǹkan tó ṣe fún mi ó dùn mí gan ọmọ ó yẹ kó make your up to me tó yí. house rent ẹ yẹn kì ṣe problem dégbè mi mọ bó ṣe ń lọ. bros ẹ ká sàn. ẹ ká sàn. ẹ jọ ẹ actually ẹ mò ń bọ̀ láti ibì kan ni owó dẹ̀ ó tán ní pocket mi mi wá ẹ má rò bóyá mò ń try láti dọ́gbọ́n stylishly bóyá tọ̀rọ̀ ẹ kàn help me fún owó kékeré kan kí n lè fi proceed please. bàbá mi ẹ lẹ́ o ẹ rọra ẹ ní gbọ́mọ sí o ẹ ẹ ṣàánú mi o nǹkan tó ṣe mí ọlọ́run ò ó ṣe yín o òun èmi náà bẹ́ẹ̀ o ẹ ní kú ọmọ o gbogbo ń tẹ́ bá ní lágbára ní kẹ́ fi ràn mí lọ́wọ́. brother ìlú lẹ́yìn lẹ́yìn need. Oh, in a month, um, I appreciate. Oh, uh, ah, thank you, bros. Oh, sister. Ẹ Ah. Ah. Ah! ah. Thank you. Ẹ ṣé Thank you. Ah. Ẹ wo irú àdánwò tó dé bá mi tí mo fi dà báyìí kò ní dé bá yín o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ní gbọ́mọ sí o. Ẹ ní dààmú o. Ha. Jìdí wọn kà wọ́n. Ẹjọ ẹjọ máa mi ò gbowó ọwọ́ yín ah. ṣé mo lè rí yín ẹ súnmọ́ bí ẹ súnmọ́ bí bá o rí wọn ni. kí ló ń bá kí ló ń bá wọn sọ bí àwọn mọ̀ra rí nbìkan ní ìwé sùn. ó lè lè jẹ́ plow ọkọ̀. àbí àwọn wàhálà títí wọn ní ìjà so. olóhùn ah! ọba ń gbọ́ ah! ẹ ti fi nǹkan ṣera yín o. èmi. ẹ̀yin lè bá yàrá yín jẹ́ ọmọ yín kọ́ ọmọ yín tó jẹ́ àkọ́bí yín. mo rẹ ní kejì. ibo ló wà. ó wà lọ́dọ̀ màdámù. ọ̀dọ̀ màdámù wo. ọ̀gá mi tí mo ti ń ṣiṣẹ́ nígbà yẹn tẹ́lẹ̀. ẹ̀yin lè bá yàrá yín jẹ́ bẹ́ẹ̀ ṣe wà yìí. kí ló dé ṣé mọ̀ mi rí tẹ́lẹ̀ ni. ẹ mọ̀ wò wípé bóyá gbèmí náà ṣe lọ tọrọ owó níbi tá a ti jọ tọrọ owó ṣùgbọ́n ẹ̀mí inú mi fi ìran hàn mi. dúpẹ́ títí wa babe ah, ah, ah, ọ̀gá o ẹ́. ká máa dúpẹ́ ni. ọ̀gá o. owó ilé tètè mi kọ́. arákùnrin ibi tẹ́ ti sọ̀rọ̀ tẹ́ ẹ̀ kúrò èmi mo bá yára mi jẹ́ lóòótọ́ ọmọ tẹ́ ń béèrè yẹn ọmọ méjì mo bí ìkan ọkùnrin òun obìnrin nígbà tí àbúrò ẹ̀ wá ṣàárẹ̀ tó di pé ká lọ máa mú bíi one million wá lọ hospital ń bo mo ti fẹ́ kó mo bá lọ yáwó lọ́wọ́ ọ̀gá mi tí mi bá ṣiṣẹ́ ń gbà yẹn eight hundred thousand ọ̀gá bá ní dandan àfikọ́mọ yẹn lu ọdún mẹ́jọ kó fi sáàbù òun. Ah, ah, ah. ibo lọmọ náà wà wà ibo gẹ́gẹ́ ló wà. wọn ló ti sọnù. ìgbà tí mo padà dọ́dọ̀ màdámù màdámù lọ́mọ mi ti sọnù ebi ọmọ ẹni kú ó sọ̀jọ́ ọmọ ẹni lọ nǹkan tó sọ mí dàbí mo ṣe o àbúrò ta dẹ̀ ti torí ẹ̀ lọ fòun ṣọfà àfìgbà tó pàpà ṣaláìsí náà ah! ó ní mo fi ró bí mo ṣe ró etí mi rẹ ní kéjì ara mi mọ́ o. ẹ mọ̀ jẹ́ ìtàn yìí tẹ́ ẹ bá rí ọmọ bẹ́ẹ̀ ṣe bá kú láyé yìí lélẹ̀ ẹ mọ̀ pé ọmọ ológo lọmọ tẹ́ ẹ lọ fi ṣọfà ni. èmi kọ́ mo fẹ́ fi ah! ṣọfà ó ṣèṣì ni. ọmọ ológo ó dàbí iyọ̀ láàrin yẹ̀ẹ̀pẹ̀ ó dàbí oyin láàrin omi ni adùn lọmọ ọmọlógo lọmọ yín. ọ̀rọ̀ yìí ah! ti yé mi kọjá bíi tẹ́ ẹ̀ sọ dé ó ti yé mi kọjá ẹ jọ. ẹ mọ̀ fi nǹkan ṣera yín o. bó tiẹ̀ jẹ́ pé ṣàwáwù kan náà ni àjọ wà báyìí. ẹ̀yin tọ́lọ̀ ń wá fún ní irú agbára báyìí kí ló dé tẹ̀yìn náà tọrọ owó. ẹ mọ̀ wò yín o ṣe rí mi bí mo ṣe wà yìí àìgbọràn náà ló sún èmi náà débi ẹ mọ̀ pé ìran fìtílà kan kiri náà rí ìdí ara rẹ̀ wọ́n sọ fún èmi náà èmi náà ṣàgbéràn ni. èmi iṣẹ́ ìgbọràn ọ̀rọ̀ ọmọ ló sún mi débẹ̀ nígbà tí mo jẹ dọdọ madam tó lọmọ sọnù kò síbi tí mi ti wá sí orí ẹ̀ ní gbogbo ah. wọn bá nǹkan tó ṣẹ́kù ńlẹ̀ gan. ológo ńlá. ológo ni. àyàfi kẹ́ ṣàwárí ẹ. ẹ wá jọ bọ́lá ń ṣe wá fún yín ní ìṣípayá tẹ mọ̀ pé mo lọ́mọ tó lọ ṣọfà ẹ lè tún bá mi wo ìṣípayá ọlọ́run yẹn kí n mọ bí mo ṣe lè rìn tí màá fi rí i a ti ká kó lójú mi ah! àmọ́ tẹ bá gbàdúrà mo nígbàgbọ́ wípé ọlọ́run ó ṣàwárí ẹ̀ ọ̀nà ara ibi tẹ̀ tí ẹ rò tìlẹ́ ti pàdé ẹ̀. Ah, àmín àmín ọlọ́run máa ṣe ẹ ṣàwárí ẹ o ẹ ṣàwárí ẹ o ẹ ṣàwárí ẹ o. Um, ní báyìí mo fẹ́ gbé máìkì fún our zonal director láti sọ ìkan tó kù lórí ètò a person of Mr. Akogede Badmus. Pure Arts Foundation. Ní báyìí, máa pe àlejò wa. Ẹni pàtàkì láàrin wa, ẹni tí gbogbo wa mọ̀ dáadáa. Wọ́n ti travel káàkiri gbogbo Áfíríkà láti sọ̀rọ̀ nípa bí a ṣe ń lo ọ̀dọ́ ní ìlòkulò. Ní báyìí, máa pe omidan Mọ́rẹ́nikejì Adépọ̀jù. Vancouver. Thank you very much Pure Heart Foundation. Pure Heart Foundation. Um, ala koko n tó bẹ̀rẹ̀ mi mo fẹ́ bẹ̀ yín ni pé kẹjọ kẹ má bínú mi eh, program kan tí mo ní Ghana òun ló clash papo mọ́ date tẹ̀ mú tẹ́lẹ̀ òun ni mo fi ní pé kẹ mú date yìí àṣà àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwa ń bíbá ilé ni um, straight to the point mo ní ọ̀rọ̀ kan tàbí méjì tí mo fẹ́ bá wa sọ lákọ̀ọ́kọ́ nípa àwa ọ̀dọ́ ẹ jẹ́ ká máa ṣe aṣojú rere níbikíbi tá a bá ti bára wa I mean good ambassadors because be it Nigeria America any country at all ẹ jẹ́ ká máa hùwà gidi because àwa ni big picture àwa la wà níta bẹ́ẹ̀ yẹn àwa ni ìwà wa òun ló máa tẹ̀lé kan tí country stand fún bá ní hope ni pé a máa di leaders of this country the presidents and the governors so ẹ jọ torí ọlọ́run ẹ jẹ́ ká máa hùwà gidi ẹlẹ́ẹ̀kejì nípa drug abuse n kọ́kọ́ fẹ́ béèrè why ta ṣe ń lo drugs tá a bá ní pé ká béèrè lọ́wọ́ ẹlòmíì a ní torí òun máa ronú òun wà depressed tóun bá lo òun drugs yẹn codeine pacalin you know and the rest ní pé òun máa wà òkè òun máa sùn jọ tó bá sùn tó bá jí ṣó tún ní padà sí ìrònú yìí ni wá sì padà síbẹ̀ so what's the point nìkan tó tún jẹ́ pé ó ń harm wa ìkan tó jẹ́ pé ó ń damage health wa ó ń pa àwọn èèyàn díẹ̀díẹ̀ dáadẹ́ tún lò ó so ẹ má jẹ́ ká máa ṣe ibi tá a bá ti rí ẹni tó ń ṣe ẹ jẹ́ ká pè é ká bá wí ká advice ẹ̀ ká jẹ́ kó mọ implications àwọn nǹkan tó ń ṣe ṣe understand then ẹlẹ́kẹta òun ni mode of dressing wa bá ṣe ń rìn sí la ṣe ń kó ni the way you dress so you will be addressed so ẹ kàn imagine èèyàn tó ti mọ interior yín kó rí exterior yín kó wá rí pé kò dáa impression wo lẹ ń fún irú ẹni bẹ́ẹ̀ for example irú àǹtí tó ṣeun pink sórí àǹtí ẹ má bínú ni ò bóyín o ó dàbí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ join wa ni so I can understand àti àǹtí tó wà lẹ́yìn yìí hello no not you yeah uh, beautiful sister God bless you ẹ̀yin tó ṣeun gòdì sórí sister gbogbo kìíní yóò dáa black ni mo wà ẹ jẹ́ ká filẹ̀ ní black tí bá dẹ̀ mú pé ẹ fẹ́ natural ẹ̀yìn ẹ ṣe weavon kẹ́ look nice you going half naked does not make you sexy being sexy is you being strong and confident ṣe understand me so ẹjọ ẹ má jẹ ká ní impression irú àwọn um, random impressions yẹn ni pé tí ì bá ọkùnrin ò ní rí mi ẹ má jẹ́ ń tàn yín tó bá ṣíralẹ̀ ọkùnrin ò ní rí ọwọ́n ọkùnrin tó máa rí ẹ irresponsible ọkùnrin ni eh? what makes you good is what you have upstairs so ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká ní ọ̀wọ́n those random and bad impressions she understand then another one tí mo fẹ́ sọ nípa child abuse ah child abuse child trafficking bí wọn kò tá à ń preach anywhere tá a bá ti rí anybody tó máa treat ọmọ tó ní ọmọ ọ̀dọ̀ òun ni tó wá ń ṣe báṣabàṣa ẹ̀yin ẹ má hesitate láti pe ministry of justice ok maybe ẹ lè contact wọn ẹ pè mí Morenikeji foundation ẹ máa rí ẹ search google ẹ máa rí àbí social media you will get my contact there ẹ pè wá a máa take necessary actions. ẹ ẹ̀yin náà ẹ fi tèmi ṣàríkọ́gbọ́n ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kò ní ò sí gbogbo yín tí ẹ wà ń bí báyìí mo ṣe ìwé kan of recent tí mo pè ní revolution of Morenikeji níbi tí mo ti sọ̀rọ̀ ayé mi ìrìn àjò ayé mi bí mo ṣe rìnrìn àjò ayé mi tí mo bẹ̀rẹ̀ sí ṣe ọmọ ọ̀dọ̀ fún madam kan tí ìyá mi yá owó lọ́wọ́ wọn láti san hospital bills àbúrò mi tọ́wọ́ bọ̀wọ́ dẹ̀bẹ̀ sí fipá bá mi lò pọ̀ tí mo fi lóyún wọn gbogbo ìgbà tí mo bá dẹ̀ lóyún lọ máa ń ṣe fún mi títí tó fi di ọjọ́ kan tí mo ní ó tó gẹ́ mo gbẹ́rù mi mo kúrò nílé yẹn láì mọ̀ pé from frying pan to fire from one problem to another. our problem oríṣiríṣi abẹ́ sí unleash tí mo fi fọ́ sí depression. Mo abẹ́ taking too much drugs. I became an addict. Tí gbogbo drugs wá yí mi lórí tí Where all thanks to God, the way our ministry of justice, they came to my head. Gbogbo ọ̀hún tó dẹ̀ ṣe nǹkan tó ṣẹlẹ̀ sí mi. Gbogbo wọn lọ wà tó wà yẹn. I don't... Ha <laughs> ọlọ́ọ̀ bá ń gbọ́ bí lèpọ̀ àti ilé promise pàtó mo lọ síbẹ̀ gbọ́dọ̀ fún mi five thousand gẹ̀ẹ́sì yẹn tó fún mi two thousand naira i was like ah irú wo ló wá fún mi yìí irú wo lè lè gànṣe imagine ah. èmi two thousand naira wo kí ni. sọmọ ẹjẹ pàlọ pé ẹ ní ọmọ ìmọ fún mi ìmọ fún. àjọ ah, eh, sísí mi ẹ rọ ma ẹ káàsán. káàsán ọkọ mi ẹ ní dààmú ẹ wá. ìyá yín ò ní mọ sàárè yín ẹ ní dààmú ẹ jọ mo ní ìdí favour tó tóbi kan mo fẹ́ pe ọmọ mi mi dẹ̀ ní fóònù mi ìtàn lọ́wọ́ lọ́wọ́ gẹ́gẹ́ fẹ́ bá mi mi nílò tó ṣẹlẹ̀ kan. mi ò lè lò tó bẹ́ẹ̀ ó kàn sọ ibi tó wà fún mi nọ́mbà náà. Auntie, you have a call. I'll pick it. I have. It's from your mom. My mom? Yes. Are you sure? I am sure. My mom? Yes, your mom. Hello? Hello, mo rẹ́ ní kejì. Mami! Mami! no náà ni, èmi mọ́mí ẹ no ni, èmi ni, ah, ah, mo rẹ́ ní kejì, ibo ló gbà lọ látijọ́ mo ti dààmú ìyá ti jẹ mí. bábí níbo lẹ wà níbo lẹ wà. kẹ́kẹ́ mi wàá bá ẹ̀mí tó bá wà. ọ̀sẹ̀ mo yá fóònù yìí ni ojú ti ń kọ́ wọn mo ti mọ bẹ́ẹ̀ má máa sáré bọ̀ bẹ́ẹ̀ sìn dúró dè mí bẹ́ẹ̀ mò ń bọ̀ mò ń bọ̀ ọ̀sẹ̀ o. ṣé ó tó jẹ ó ṣe ọmọ mi ẹ máa ṣoríire ẹ ní dààmú ẹ ní gbégun eléegun àdánwò ò ní bá yín ẹ ní pàdé alágbèdá ẹ ṣé mo dúpẹ́ o.